so o ti wà ń bì o sọ fún àbúrò ọkọlọ́run sọ fún mi sí pé kí n wá báyìí tó máa gbé ẹyin ní junction mẹ. mo ní kí n surprise ẹ ní ṣé o like surprise. surprise irú surprise wo nìyẹn kí ló ń ṣe báyìí kí ló ń ṣe òun fún ìbákan kí ló ń ṣẹlẹ̀. mo ní sẹ́ni ṣé mi ò dòbò yẹ̀ rí ni. nígbà tí kì í ṣe pé ọ̀ṣẹ̀ dé láti lóyìnbó kí ló dé. kí ló ń ṣẹlẹ̀ ọmọ mi rọrùn kí ló ń ṣe kí ló ń ṣe. kò sí àwọn ah, àṣírí ara mi ò ní sílò láti rí mọ àtẹ̀sí bí ìgbà táwọn sùpọ̀ ẹ̀ṣẹ̀ tí láti lóyìnbó kí ni. síra. o fẹ́ mọ̀ mi. wáyé. oṣù bá ti gbà lọ́wọ́ ojú ojú ẹ̀yẹ gbogbo lẹ́mìtì ojú ẹ̀yẹ gbogbo lẹ́mìtì lọ́wọ́ ẹni kò ẹni kò ẹbí àjọ láti ìṣẹ̀gbẹ̀ bàbá wa ẹ̀ ṣé tí bá mọ̀ mi ò lè dúró. Ha ha lẹ́yìn ìgbà tó pa mí. èmi lọ́jọ́ kú ẹ o. no no no no no no no sorry kò ṣe bẹ́ẹ̀ kò ṣe bó ṣe rò rárá fire wait jẹ́ kí n jẹ́ kí n sáré explain kọ́ kékeré fún. àrékọjá ó ti ba ilẹ̀ tó ṣú. má jẹ́ kí n kọjá balẹ̀ tó ṣú please please. iye ọdún tí ọlọ́run kọ fún ẹ gangan láti lò láyé wá twenty years àmọ́ gbogbo ẹ̀fà ti fèsìrèsì ilé ìtàtijọ́ nígbà tí èmi wà ní ayé tí wọ́n wá yìí pẹ̀lú ẹ̀ ó ti di ọjọ́ orí ẹ̀ kú. wọ́n ti kú níbẹ̀ please please spare me spare me. mi ò bá ewì mi ò bá ìjà wíwọ́ jẹ́ kí ayé òun mú mi sí ni. Eh? kí ló ṣẹlẹ̀ everywhere gbóná kí ló ṣẹlẹ̀ fire. Eh? wait ní sùúrù jẹ́ kí jẹ́ kí n sọ kọ̀ọ̀kan náà bí sọ̀rọ̀ fire ní sùúrù please fire ní sùúrù má jẹ́ kí n wá má jẹ́ kí n wá sẹ́ẹ̀ fire please please má jẹ́ kí n wá bá ẹ. Ah! ti jà kóró ràyìnràyìn. ẹrú òjíṣẹ́ tí wọ́n ṣe ràn. alhamdulilayi alhamdulilayi. ó yẹ kí wọ́n ti gbọ́mọ jáde. ẹ má bínú torí ọlọ́run àfà àárọ̀ tí yà àgbàdé lẹ́yìn sọ fún mi pé tó máa sọ orúkọ ọmọ àfikún ọkọ̀ fárí ní mo ṣe ẹnìkan ṣe sáré bá mi fà ẹ má bínú torí ọlọ́run. subahana ẹyin fa lọ. láì tí ì fa fa. àárọ̀ ọjọ́ súnmọ́ báyìí ìrọmọ lẹ́kọ̀ọ́ fa súnmọ́ mi ò ẹ dákun ẹ bá sọ fún yàgbà kó máa gbọ́mọ bọ̀. àbẹ̀lẹ́ yàrá ọlọ́run lè dé àárọ̀ súnmọ́ báyìí ẹ̀ kọ̀ọ̀kan inú ti dùn. ẹ̀rọ tó lọ́kọ́ ti ti mẹ́lẹ̀. ọmọ tuntun àlejò ayé padà síbi tó ti wá ẹrù ló àgbọn lórí rẹ bẹ ẹ wo òrìṣà ìjì oníjàkọjọ nínú àgbọn kí ni dúmọ wúru màwúru wọn ní mọmọ kìnìún bá gbàjà ojú àtọrí àtọkọ. Hmm, ọ̀sán pọ́ńkọ́ríkọ́ ní ọba kùtùkùtù hmm, ìsìnkú ọ̀run ó yá ọ. ojúkòrò kì í fojúkòrò jẹ ìwọ́dà ẹ̀rù oníṣà ojúkòrò kì í fojúkòrò jẹ ilé òsì fọ́run ètí èmi ló ṣẹlẹ̀ ètí rí èmi ló dé. mo wá láti mú ìpinnu mi ṣe fún ẹ. kí ló pè mí rẹ pọ̀ tó wàá mú ìpinnu ṣe. kò ní kó ló kó mọ́ rògbò wọn ní kó ló lò wọ́n lò ìní kí wò sí fọ́ọ̀mù ọmọ wà láàyè rẹ kí n tèmi tirẹ. ta ló ní. eléyìí là ń pè ní ìkọ̀ ìdí òòṣà. ìkọ̀ ìdí òòṣà bẹ́ẹ̀ ni. mo ṣe ni wọ́n ti ṣe. ẹyin gbégún bá ṣe eré tó bá ṣe bi á fọwọ́ gbalẹ̀ jí ni ọwọ́ kókó báyìí la fi ń wọ́gi ọ̀wà bí la fi ń wòrìṣà ṣẹṣẹ ìṣègì ẹnu ọ̀sọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ilé lọ́wọ́ ìsìnkú ọ̀run ilé lọ ọ̀ká rẹ̀ ẹ̀yìn wá gbọ́n nígbónígbó là ń gbóhùn alákejì ìsìnkú ọ̀run lè fọwọ́ rọgí ìgbàgbé wàá mọ̀ lọ́mọ́ fi lé mi ṣe bùgbé ọ̀ya gbéra máa lọ. àgékù ètò tí ń jà pòrò rọyìn rọyìn. ẹrù. òjíṣẹ́ jù bá a ṣe rán ọkùnrin ogun. Ah, àtúrọ̀ ní àbálẹ́ kí n tó wọlé dẹ́hùn dẹ́hùn. káàdì ìwà ẹsìn jáde lọ́nà nìyẹn. kò ní ìdìpọ̀ ń béèrè mọ́ orí fìlà orí bàtà mo ti ń jáde lọ́nà kò ní ìdìpọ̀ ń béèrè. àwọn ọdẹ wa mo ní ìsàlàyé fún yín ni ó ṣe ṣe kí adérọ̀lẹ́ kẹ́ mọ́ bá mi tá a bá lọ rọ̀ lé ní àlọ́ láàárọ̀ la dèpòdépò ọ̀rọ̀ lẹ́yìn gan-an là ń lọ ìwọ́de tí mo ṣàlàyé fún yín ọ̀la lọ́la là ń wọ́de káàkiri ìlú lọ o mo ní sọ fún yín ni. ẹ ṣì lórí ìwọ́de náà ni. bẹ́ẹ̀ ni torí ẹnìkan ló mọ̀ ṣì lẹ́nu ẹ o. yóò ni ẹni tó kàn ló mọ̀ ẹni tó kàn ló mọ̀ ṣùgbọ́n mi ò ní kẹ́ ẹ má ṣe ìwọ́de ẹ ẹ lọ sọ ẹ̀dùn ọkàn yín fún gbogbo tó wà lọ ẹ lọ sọ fún kẹ́ ẹ ṣàlàyé fún ní kínníkínní kó mọ ohun tó ń jẹ yín ní ọkàn gangan ohun tí àlóde bá wá sọ pé kẹ́ ẹ ṣe òun ni kẹ́ ẹ ṣe o àti pé ìwọ́de tẹ́lẹ̀ fẹ́ ṣe oníwòwò yẹn ègún ni fún lù ú ìlú tóbìnrin bá jáde ní wòhò ìlú yẹn ò lè rojúmọ́ láéláé ṣùgbọ́n ọba yìí náà ò ṣẹ̀yìn ọba ọjọ́ wo ni ọba ọjọ́ wo ni kí dẹ̀ ṣe kí bóyá ẹ ti sọ fún un tẹ́lẹ̀ ṣùgbọ́n tí mo ṣàfẹ́ ni pé ẹ̀rí ìyálòdì ẹ sọ ẹ̀dùn ọkàn yín fún ohun tó bá ti wá ní kẹ́ òun ni kẹ́ o wàá gbọ́ gbọ́ mi dáadáa o tẹ́tí kó o gbọ́ mi o tó o bá ṣe ìwọ́de tó o tẹ̀lé wọn ṣe ìwọ́de tó o tẹ̀lé wọn ṣe ìwọ́de láìsí dọ́dọ̀ ìyálóde gbàdógbàdó agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ o. o gbọ́. mo ti gbọ́. ire o. wọ́n sọ fún ìyálóde. ire o ọ̀pọ̀ ìṣèjà gbogbo tó ṣẹlẹ̀ lù yìí gan ẹ̀mú kún òwò àrùn náà ní ẹ̀ gbégbé iṣẹ́ kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí a ṣàkíyèsí kinní kan láàrin oṣù mélòó kan sẹ́yìn àwọn obìnrin ìlú wa pera wa jọ tí wọ́n bá ti bí ọmọkùnrin ìlú yìí ìmọ̀ yíyẹ èèwọ̀ àsì jẹ́ tí wọ́n bá bí obìnrin kíkú ní kú ọ̀pọ̀lọpọ̀ lẹ́mìí tó jẹ́ pé inú ìbànújẹ́ wọn wà báyìí kábèsì kábèsì kódà ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí òdó gborúkọ tó bá tẹ̀ wá jẹ́ pé wọ́n ṣètùtù nílùú ìkìlù ibà àtùpà kó bọ̀ àtúnṣe kábèsì tó wáyé pé àwọn ọmọ tá a wá ń bí ni wọ́n mọ pé fi ṣètùtù áá ẹ ṣàánú kúnlẹ̀ àwọn obìnrin ẹ ti ẹ̀ wọ́n lóṣù mẹ́sàn-án tá a fi ru oyún kábíyèsí ohun wàhálà táwọn obìnrin ń ṣe ẹ ti ẹ̀ dóná tó bá wọ́n jẹ pé kí ìlú bá àtùbà kọ́bọ̀ àtúnṣe náà ni wọ́n fẹ́ ṣètùtù ilé rí sáwọn ọmọ tiwa lẹ́yìn kọ́ wọn fi ṣètùtù tó bá tẹ̀ wá jẹ pé ìlú bá tùbà tó bá tùṣẹ ta ni wọ́n fẹ́ mọ ṣèjọba lé lórí gan-an kábíyèsí ẹ bá bá àgbà gbáwo sọ̀rọ̀ o kó oúnjẹ pa wá lọ́mọ mọ́. àjọkẹ́ fọ̀rọ̀balẹ̀ wálé kábíyèsí aláṣẹ kejì òrìṣà kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹṣẹ ọba jẹ kó pẹ́ pẹ́ pẹ́ kábíyèsí aṣáájú àwọn obìnrin kó tó gbégbèsè tán gbé wọn ti wá bá mi gẹ́gẹ́ bí ìyálòdì ìlú yìí kábíyèsí nǹkan tiẹ̀ láwọn ò ṣe ó burú jáì ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìyálòdì ìlú yìí ìlú yìí ò gbọ́dọ̀ tún wá lórí nílùú tí mo jẹ̀yà lóde lé lórí kábíyèsí ìwọ́de oníhòòhò wọn láwọn ò sì wá sáàfin. Ah. àmọ́ kábíyèsí mo wá sọ fún wọn pé àgbà ìwà lọ́jà kò rí ọmọ tuntun wọ̀ kábíyèsí èmi mo jẹ́ kí wọ́n ṣèwọ́de oníwọ́rọ́wọ́ tí wọ́n ṣe mo jẹ́ kó yé wọn pé kábíyèsí wa ó fẹ́ taráàlú ó fẹ́ tará oko ó fẹ́ tọmọdé ó fẹ́ tàgbà gbogbo tẹ́ ẹ bá sọ fún kábíyèsí pátápátá ní òtẹ́ títí ò gbọ́yìn ṣùgbọ́n ṣe wá rí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tà á lọ́ọ̀dà bẹ́ẹ̀ sẹ́rí hmm. tọ́rọ̀ bá ti rí báyìí ọ̀rọ̀ ti dọ̀rọ̀ àwọn àgbààgbà kábíyèsí ìgbésẹ̀ lásán lẹ́ẹ̀gbé nílùú òbátúbà ni ó bá túṣe. ẹ ṣeun ìyálóde aṣojú àwọn obìnrin mo kí o ṣe o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ mo sì dúpẹ́ lọ́wọ́ ìyálóde náà sórí gbogbo ohun tó sọ ibi tó ò sọ dé gangan ó yé mi jù bẹ́ẹ̀ lọ ìdí àtútùmọ̀ ni pé owó tó ń sọ lẹ̀ yìí ah, ah, èmi náà ti gbọ́n sí etí mi ti kùn mi ò wá dúró o èmi gan gbé ìgbésẹ̀ kódà mò ń gbìyànjú tó pọ̀ lórí pé kí nǹkan yẹn kó má ṣẹlẹ̀ mọ́ àmọ́ ìgbìyànjú mi ni ò tí ì tó o ló ṣe yẹ kẹrù kó bóyá ìṣe ni ọba jókòó sáàfin tí ò rí ti ń rò mò ń rò gidi ṣe bẹ́ẹ̀ rí pébìnrin lèmi náà nínú èdè àmọ́ mo fẹ́ fi kọ̀kọ̀ dá lójú bá mi bá ẹlẹgbẹ́ tó kù tó wà ń ta sọ̀rọ̀ ni mo ní kàn ṣe sùúrù kan fọwọ́ wọ̀nà kọ́kọ̀ fún mi lásìkò díẹ̀ wọ́n máa rí yàtọ̀. káàbíyèsí o ṣe wàhálà ṣe kú. fún ní kẹ́ fi ra balẹ̀ ṣé fi ṣe ra yín léṣe ni. oh god èmi understand nǹkan tí mò ń sọkọ nìyàn àti èwo ṣẹlẹ àwọn tó wà nílé yẹn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lébọ báyìí tá a gbọmọ lọlé ẹjọ ń dúró gbọ́dọ̀ gbọmọ lọlé ni ẹjọ. ẹ máa gbé ọmọ lọlé ẹ má fura yín ní apatẹ́sán ẹ. Ah. òyìn náà ni ìṣúrù yìí ni wọ́n ah, lè ní sùúrù àti. ẹ bá mi lọ. àǹtí nọ́ọ̀sì gíga yẹn dà. ìbọlọ́wà ìbọlọ́wà ìbọlọ́wà. àǹtí ọmọ mi dà ọmọ yín ọmọ mi dà. ta ló gbé ọmọ yín ọmọ mi dà ọmọ mi dà. kì í ṣọmọ yín ọmọ mi dà. ta ló gbé ọmọ yín ẹ fi aṣọ mi lẹ fún ṣọmọ yín. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi fún. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi dà. ọmọ mi dà. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi dà. ọmọ mi dà. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi dà. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi dà. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi dà. ẹ̀yin lọ́gbọ̀n ọmọ mi dà. òjíṣẹ́ jù bá a ṣe máa kọ síbẹ̀ pé mo fún nọ́ọ̀sì ní iye báyìí èmi ni mo ní kí o lọ bá mi gbé ọmọ n tó fẹ́ kọ ni kí ló ń kọ yìí. bọ́sà mi ò bá sọ anything tó jọmọ́ báyẹn mi ò bẹ nọ́ọ̀sì anything. ok n bro ko mo right am are you okay. mo ní wàá kọ́ síbẹ̀ iye báyìí ni mo fún nọ́ọ̀sì yẹn kó lọ bá mi gbé ọmọ wa. officer ẹ jọ mo kàwé mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe àmì ò kì í ṣọ̀dẹ̀ náà. mo ní mi ò mọ ẹni tí ń pa ẹ. sọ mi kò kàwé. ẹ ẹ mi kò kàwé. sórí apẹja kí ni problem ẹ náà. Ah, ẹ sà láìtì wo ló ní kó tó máa gbá máa yẹn létí. ẹ mẹ sà lára àwọn suspect afurasí and this guy is ongangan ni ẹni tó jí ọmọ gbé ní hospital yẹn sà. kì í ṣe kéèsì tọ́lọ́ọ̀sìpítù pé wọ́n jọmọ gbé wọn jọmọ gbé lélẹ́yìí Ah, bẹ́ẹ̀ ni sir um, according to information tí mo gather sir kì í ṣe first time to máa jí ọmọ gbé nìyẹn even though ó máa ó mọ̀ nípa àbọ̀bọ̀n ṣe ń sọnù these days káàkiri nílùú ìsà. òun ni kọ́kọ́ ni suspect the nurses there the auxiliary nurse the ward attendants the the medical doctor also ilé ní tẹ̀ bá ṣe ọlọ́pàá jẹ́ lélẹ̀ òun ni kọ́ńtò ló wá mú wá síbí ìbàdàn. look go and get me comprehensive uh, statement of that case ok kò gbé wá síwájú mi gbogbo àwọn ẹ̀dá ni mo fẹ́ rí. your royal majesty kábíyèsí yes sir i will join you between eight kola and nine in the palace màá bá yín palace kábíyèsí. kábíyèsí lọ gbà mo fẹ́ rí gbogbo wọn nínú sẹ́ẹ̀ bí kò tì wọ́n mọ́bẹ̀ fún mi ok. okay. já ní láyà gidigidi gan torí ẹ̀ ló ṣe ń sáré o ṣé kò sí sá. ẹ̀ka mi ò pé ẹ̀yìn ọ̀gbìn ló ṣẹlẹ̀ ọ̀hún ti gba tí àwọn obìnrin mi tí wọ́n kó àwọn wá sí palace ni mo ṣe mọ̀ pé nǹkan ẹ̀ ti kọjá bẹ́ẹ̀ wọ́n rò pé ah, at least asan ní àwọn agbófinró ń gbé kéde ìgbésẹ̀ tètè gbé sọ́nà. kábíyèsí a ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yìí ẹ̀dìyẹ làágùn irú wárẹ̀ àti yárẹ̀ ni ò jẹ́ káwọn èèyàn mọ̀ kábíyèsí àmọ́ èmi ìgbà gbà yìí lámọ̀ ẹ jẹ́ gbọ́ tó yẹ kó ṣe lẹ́kẹ̀ wá ó yá. you go and wait outside. sọ thank you kábíyèsí gẹ́gẹ́ bí ẹni àfilẹ̀ yorùbá látìgbà tẹ́lẹ̀ tí ń ṣiṣẹ́ ọlọ́pàá ẹni ò gbọ́ pọ́lọ́pàá àwọn èèyàn nínú afẹ́fẹ́ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣóṣó kí tó ń dákẹ́ láàmú èèwọ̀ òru tó ń dàlú láàmú lèlú gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílẹ̀ Yorùbá èmi bá ní ká ẹjẹ́ ká pàṣẹ ọlọ́pàá ti sẹ́gbẹ́ kan kẹ́jẹ́ ká fún wa nílẹ̀ tán bóyá lálẹ́ látẹ̀jẹ́ ní ká láṣeyọrí lórí ọ̀rọ̀ tó máa bẹ̀ kábíyèsí dípò sá ibi tí èrò sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìdíyẹ jù bẹ́ẹ̀ kábíyèsí inú mi dùn ọmọ Yorùbá tàtà nìyí.

ronú dáadáa tẹ́lẹ̀ rárá bọ̀ sínsìn yìí mo ṣe rí gbéra pé yìí táwa lè ṣe àfọkọ̀ mi information ṣe tò ní lọ́wọ́ ń sìn pé bọ̀bọ̀ ẹ̀rín yẹn ó rà pé tètè lọ bọ́ọ̀sì sílé kan lókè léwu náà wọ́n ti ṣe gbọmọ kan bẹ̀ sin sin sin sin sin so mo fẹ́ ká sáré lọ ṣiṣẹ́ yẹn ìfẹ́ waste time. ok ẹrù àbí ẹdùnà kí ló máa ń ṣẹ̀yìn gáìsì náà ẹ ṣé kí ló tẹ̀ ń fi ẹ̀mí ara yín wéwu báyìí ṣé ó lọ tírénì kan tó sọ fún mi pé ọlọ́pàá lè mú ẹni tó wà nù afẹ́fẹ́ because mi understand ẹ ó ní family ẹ mo ní family tèmi tí family tiẹ̀ ò bá ní ìtumọ̀ sí ẹ family tèmi ní ìtumọ̀ sí mi ah, ah ṣé òòrò wò ni ṣàfẹ́lẹ̀ àtàkì ẹni tí ok wọn náà tún ti ọmọ kan tún ti miss mi kan káwa tún lọ face ẹ. sori tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíbí náà ṣe máa ń ronú lélẹ̀ máa ń ronú bí ìgbà tó yẹ kí kì í ṣe iṣẹ́ ọlọ́pàá ni mo ṣe but now ojú mi ti là mo ti ń ronú dáadáa apart from pé media houses tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yẹn ló ń sọ lọ́wọ́ sí pé òkè ẹni tó bá ti rí bọ̀bọ̀ ẹ̀rù yìí mú wọ́n máa fún ọ lówó wọ́n máa tún wá fún promotion tó bá jọ lọ́pàá náà ọ̀gá tó ṣe wà lé emphasis lórí ẹ̀ láàárọ̀ ẹ̀ lọ́fíìsì particular ìwọ tó jẹ́ team leader wa wọ́n sọ fún wa pé òkè kí ló ṣẹlẹ̀ ìwọ tó pé àwọn ọmọ nǹkan tó lè ṣe àdẹ̀yẹn fà sẹ́yìn lórí iṣẹ́ náà sì apart from pé wọ́n fẹ́ fún wa lówó promotion tó wà nílẹ̀ fún wa náà sì mú dẹ̀ mọ nǹkan tó lè ṣe ó ti yé tá a bá sì dé òkèlè owó yẹn bóyá èyí wà á di mọ́tò. ìyẹ́kù ètò ti já àpòrò ráìráì. òjì ṣáájú bá a ṣe rán. ẹ̀rù ẹ̀rù jẹjẹrẹ pamọ́láyà bí òkè wọ́n pè lọ́rùn ta kókó mọ́ ránṣẹ́ wọ́n tún ní kó gbélé ayé ó ní dandan ọ̀run lòun ó tún padà sí ẹ̀rù ẹ̀rù jẹjẹrẹ ẹ̀sà. ó ju bí ẹ ṣe ń ròyìn yẹn ẹ wò pressure pọ̀ lórí mi o àwọn ọ̀gá mi fẹ́ kí n deliver ẹni tí wọ́n pè ní ẹrù ẹni tó bá ní e, picture tàbí tá a tiẹ̀ lè ṣàlàyé ẹ̀ la máa sọ pé wanted kò sẹ́ni tó lè ṣàlàyé ẹ̀ ní wa ẹ̀zà àwọn ọ̀gá mi ń kántàn mi mo fẹ́ mú ẹ̀rù lóye mo fẹ́ kí n mú báyìí kí gbogbo èèyàn rí i pé èmi ni mo mú iṣẹ́ ọlọ́pàá yìí àsìkò tí mo rò pé ìgbéga fẹ́ tọ́ sí mi lélẹ̀ mo fẹ́ kí bíyì náà ga mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. akin o ti mú ẹrù lóye o ti mú lóye o ti mú ẹrù lóye mi mo sọ bẹ́ẹ̀ wá nígbà tó dáa fún ẹlẹ́mìí jẹ́ ń bẹ̀ tó bá tún dáa fún ọ jù báyìí lọ màá tún jẹ́ ń bẹ̀ jù yìí lọ iṣẹ́ ńlá kan báyìí ní í ṣe fún ẹ iṣẹ́ alákò òkúta ni dàbí ìgbà tá a bá la má kó òkúta aṣọ sínú iná àwa fi yín báyìí àfi mú akó òkúta ẹ kó nínú iná bí n bá ṣiṣẹ́ ìfún ọ o ti mú ẹrù lóye. bàámu. mi mo wí bẹ́ẹ̀ oògùn tí ò ewé ẹ̀ ní òpin. ayékúwe tó ti bá a ṣe rí. mi sí o. gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n rọkọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n ńlá ràdà léjìdà léjìdà ńlá rágógó dẹ́ adéwápọ́n aláre òun tó tó ọmọ aburin bíi ẹ̀ ń buṣu ọmọ abùkán gẹ̀dẹ̀gbẹ̀tẹ́lẹ̀ kòkò wọ́n ti ń jaláre wọn ò tọ́jọ́ <laughs> ẹ kábíyèsí ẹ̀yin olóyè awo hmm. Ifá ètùtù la ṣe tí gbogbo oorun bí ó fi dáwọ́ dúró a ó rùwẹ́ bọ̀. àmọ́ kábíyèsí ni ó gbé tutù náà. àwọ̀ kábíyèsí bíi bòwò ifá. àwọ̀ kárípẹ́rẹ́wọ̀ èédùà bí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ó gbẹbọ ó sì bá ètùtù àmọ́ ẹ léwu bí fáwọ̀bà mú ẹrú àbíwọ̀fà láàfin ọba bó ṣe mi olóyè òsì bó ṣe olóyè ọ̀tún bó sì ṣe àlóde àgbẹ̀bọ <laughs> àmọ́ kábíyèsí fábàdà ẹ wò mí ifá ló sọ ọ́ kódà kì í ṣèmi àwo pàápàá hmm, torí ifá ní ọwọ́ ẹ̀rẹ́ ani làáfi tún wà ẹ̀rẹ́ ẹni ṣe adébáfukú yẹ ó ń lọ gbé dègbèǹdẹ̀rẹ̀ bọ́rùn. àwo. Ah, Ah, ọwọ́ ara ẹni là á fi tún wà rẹ ní sí ṣébi tí kí kábíyèsí wọ́n wá máa forí adé gbẹ́bọ káàkiri ẹ ṣe mọ̀ pé bí ẹni tó tó tó ẹni tó wọ́ kábíyèsí wá ńlẹ̀ ni bí ẹni tàbùkù kábíyèsí wá ni awo adàkẹ́ bá wa wá nǹkan kan ṣe sí. ẹ ìyálòde ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mo sì kí gbogbo ẹ̀yin olóyè pátápátá inú mi dùn ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ wẹ́rẹ́ yìí ó jẹ́ kí n mọ̀ wípé bí ẹ̀yin olóyè bẹ́ẹ̀ ṣe fẹ́ràn ọ̀lọ́ bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ràn ọba mo dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ mi ò rò pé fọkàn sí ti Faniyi sọ wọ́n ní ọwọ́ ara ẹni là á fi tú ara ẹni ṣe lóòótọ́ gbogbo alájọ nílùú àmọ́ ṣé ká má kúrò tọ̀rọ̀ wa jẹ ó kún ara wa jura wa lọ ṣé àbọ̀ pé kò sójú ọ̀tún àtòsí níjọ́ tí àwọn obìnrin kópa ń pa wá bá mi bì mo kàn sọ fún yín ni ṣùgbọ́n ìyálóde àwọn lọ́ọ́ lè jẹ́rìí mi tó bá ti wá jẹ́ pé ọ̀nà àbáyọ kan oṣù tó wà náà ni pé kí n forí adébẹ̀mọ́ kí ló lè tuba kó lè túṣe i'm ready. amírègbò ah, ah, ọ̀la. kábíyèsí aláṣẹ kejì oṣù. bíbá ilé mi ó ti padà ọ̀kan lọ́hùn lẹ́ ń gbé lọ ẹ tó ní pé a kì í báyàn débẹ̀ tá a bá báyàn débẹ̀ ó léwu. mo mọ bàbá sọ bẹ́ẹ̀. kábíyèsí ẹ sì mọ́ gbàgbé ohun tí bàbá sọ. mi ò gbàgbé. gbogbo àdúrà tó ní kẹ́ ṣe ní kíkún ẹ bọ́ arú á dóde ọ̀run gúlegúle ẹ má gbàgbé o ẹ sì mọ̀ pẹ́ o kábíyèsí. ẹ ra kábíyèsí o ó léwu ni omi gbọ́dọ̀ dúró ni o ẹ má pọ̀ kábíyèsí. gbórí ọlọ lónìí ó pè tí ọlọ ẹ ọmọ eke péré ẹ níbi wọn forí ara wọn kò àgbàlagbà bá péré ẹ láì wọn forí ara wọn kò ọgọ ìwọ ló mú ẹrú ló yẹ báyìí ló mú èmi mo sọ bẹ́ẹ̀ fún torí bọmọdé bá dárí sápá pápá pápá bá dárí sọ̀rọ̀ kò ìrókò àkù àbẹ̀wò kan kì í dárí sọnù ẹ̀yìn adìẹ kì í dárí sòkúta ẹ ò ti dàjẹ́ gbé fún ọ lónìí. ǹgẹ́ ǹgẹ́ ǹgẹ́ ǹgẹ́ ọmọdé ìyàgbé odóhun ẹ̀rìnwọ̀dẹ̀ nínú ojú èyí lọ́ọ́ ti jẹun fún odidi ọjọ́ mẹ́ta á wà á mú ọṣẹ kan á bù díẹ̀ fún ọ ó wà fi wẹ̀ níjọ́ kẹta tó bá ti wá di jọ́ kẹta tó o ti fi wẹ̀ tán yẹn èyí tó o bá fi wẹ̀ kù àti kankan ó lọ sọ sódò tó o fi wẹ̀ tó o fi lódò tó o fi padà bọ̀ o ò gbọ́dọ̀ pàdé abirùn. kò sí abirùn ládùúgbò. n ò sá lóní kò jẹ́ bí olóògùn ṣe sá èmi mo sọ bẹ́ẹ̀ fún kún mi àjàdí ìgókun mi tí ń kun mọ lójú kun mọ lóru ààrẹ ń pè ó lòún dífá pé ẹ bá dífá báwọn bàbá mi bá ní fọ òun ò fọre kò sí ní tẹ́ sí o ti mẹ́rù ló yẹ. ó gbọ́n mọ́lẹ̀. màá mú ẹrù oyè ni màá fi wọn gbogbo olù. oyè ni oyè ni káyọ̀ mọ́lẹ̀. ẹrù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ìsọmọlórúkọ òní nípa kíkọ orin afọpẹ́ fún ọlọ́run afọpẹ́ fọlọ́run one two go. afọpẹ́ fọlọ́run. lọ́kàn àti lóhùn wa. lọ́kàn àti lóhùn wa. ẹni ṣòwò yanu. ẹni ṣòwò yanu ẹni táráyé ń yọ̀. fún ẹni táráyé ń yọ̀ bàtà wa lọ́mọ wa. òun náà ló ń tọ́jú wa. òun náà ló ń tọ́jú wa. abẹ́ ẹ̀ máa ráwọn ẹlẹ́lẹ́yà ẹjọ́ yín kọ́ nítorí pé mo ní sùúrù fún yín kó di ọjọ́ mẹ́jọ kẹ́ ẹ tó máa ṣe gbogbo òru àná tẹ́ ẹ ṣe ni. wọ́n

jù bá a ṣe rán. ìbà àkọ́dá ìbà àṣẹ̀dá ìbà àwọn tó kọ́kọ́ tẹ̀lé ayé dò ìbà ni mo ṣe o ẹ jẹ́ kójú mi ṣe o mo ṣe bó ṣe ní kí n ṣe o ẹ jẹ́ kójú mi ṣe o. ìjọ má bínú kí lẹ fẹ́ kí ló ṣẹlẹ̀ kí lẹ ń wá níbo lẹ ti ń bọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kí lẹ fẹ́. mo ṣe rìn. ẹ káàárọ̀ ẹni kúkú wáyọ̀ fún òníkú ní gbé yín lọ́mọ lọ mo mọ̀ pé gbogbo ìjà tó ń jà ládùúgbò yìí mo mọ̀ pé máa ní ó jẹ́ pàpà lẹ́yìn náà bí mo ṣe bọ́ta jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi ní àárọ̀ yìí ni mo rí ìyá lukú lọ́kọ̀ gbé mi lórí àmọ́ ìyàsàmọ́dé lórí gbà tọ́lá mi ṣe ní kí wá rìpọ́ọ̀tì fún yín ẹ mọ̀ pé tí wọ́n bá gbé ń júrì akọ́kọ́ gbé ìgbésẹ̀ first stage ẹ̀yìn jẹ̀ ní ọlọ́pàá àkọ́kọ́ tó wà ládùúgbò yìí tí wọ́n mọ̀ ṣe ní kí sáré wá bá yín kí wọ́n á rìpọ́ọ̀tù fún yín sá. ibi ìwà jẹ́ police station ẹni kẹ́ lọ report ibi ìwà jẹ́ police station ẹ wo bí. alákòóbá nìyẹn o ẹni àìjírí ẹni àìjíkò nìyẹn lágbára ọlọ́run tẹ́ ẹ ṣe fún mi àfẹ́ tì í àfẹ́ tì ọmọ yín àfẹ́ tì ẹ̀gbọ́n yín àfẹ́ tì bàbá yín àti ìyá yín olórí burúkú nìyẹn. kí ló dé ìwò pé the nurse ni mi kẹ́ ẹ kó bá mi kẹ́ ẹ fi titi yín kẹ́ ẹ fi kó bá mi ṣé bí ìjẹ́ police station. ṣé bẹ́ẹ̀ yẹ kó bá mi ọlọ́run á kó bá yín ọlọ́run á kó bá yín á kó bá dìde yín ó yẹ kó mi mọ́ríkà kọ́ mi máa la kíní mọ́ yín lórí o mọ́ríkà ẹ kórí burúkú kò mí ẹ kórí burúkú kò mí ha ha irúmọlẹ̀ irúmọlẹ̀ ha ó lè júbà kọ́dá mo júbà ṣẹ̀dá. ọmọ àdìsá Awódélé. aláboyún kọsẹ̀ ọmọ inú ẹ̀ kí pẹ̀lẹ́. Hmm? <laughs> ó kárí wàá rúre wàá sọ̀rọ̀ aláboyún mọṣù ni àmọ́ kò mọ́jọ́ láìpẹ́ láì jìnnà wà á bímọ ẹ láyé àtàlàfíà. <laughs> ojú ẹ <laughs> fine girl. <laughs> kí ló yẹ ẹ lẹ́nu ṣé wọ́n sọ fún ẹ ní hospital kó obìnrin ló wà nù ẹ òun náà mo yẹ jù ọ́ níra ìyá ẹ̀ ló jọ wẹ́kẹ́ gàrí jọ arábìnrin ṣó lè ṣe nǹkan kan fún mi. kí ni ìyẹn sà. ṣó lè fún mi ní nǹkan tí bá bèè lọ́wọ́ ẹ̀. tó bá jẹ́ nǹkan tó wà ní kàwọ́ mi máa fún yín sà. jọ fún mi ní ọmọ yìí. dáàdi ẹ fún ọ ní gan tí má tẹ̀ máa fún yín lọ́mọ ẹ ṣàjẹ́ kó délé ayé ná àbí tí má tẹ̀ tó wá délé ayé ṣé ìyá àgbàlagbà yín ni máa fún lọ́mọ. mi ò sọ̀rọ̀ wípé tó bá dáyé kò dẹ̀ ní dandan kó dé ayé ṣé ò lè fún mi ní ọmọ yìí. ẹ̀dùn ọ̀rọ̀ wo lẹ́ sọ lẹ́nu tí kò dùn yín gan-an ẹ ti mo sọ pé kí n fún yín lọ́mọ tó wà nínú mi ẹ̀dùn ọ̀nà tá lẹ́yìn gangan náà. ẹrù ló ń Hmm? Ah! Ah! ó mà kí n fara pa wọn fẹ́ni tó máa sin ó mọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ kó mọ̀ pé ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́ni tó ń ṣe fún ìfádùn ni oyún oṣù mélòó ló wà nù ẹ̀ ó yẹ ẹ lẹ́nu bí wọ́n ṣe mọ̀ pẹ̀pẹ̀pẹ̀ <laughs> má jẹ́ kó yẹ ẹ lẹ́nu ojú tí wọ́n fi mo fi ń wò kọ́ ni mo oṣù mélòó ló ní. two months ni dálẹ̀. ní oṣù méjì. bẹ́ẹ̀ni sá. kí ló dé tó sọ fún mi. ẹ̀rù ló ń bà mí. ẹ̀rù kí ló ń bà ẹ́ ẹ̀rù kí ló ń bà ẹ́ tó dẹ̀ mọ́ bí mo ṣe jẹ́ nílùú yìí gbádùn ni tẹ́tí ẹ̀ kò gbọ́ mi báyìí ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ sórí láti wákàtí yìí títí dìgbà tó máa fi bímọ mi ì fẹ́ kó kúrò ní sàkání mi kò ń ṣe pé mi ò fẹ́ ó gbọ́dọ̀ kúrò ní sàkání mi kí ni mo wí ó gbọ́dọ̀ kúrò ní sàkání mi. ok sir. àwọn tó láyé akọ mi mọ̀ ṣe. àṣẹ ẹ ṣe dáadé. Thank you very much. bí afẹ́fẹ́ bá fẹ́ lóko gbogbo owó eko wọn àdúrà wọn ìkéké ìkéké ìkéké bí ìjì bá jà àwọn igi oko wọn àdúrà wọn ìkẹ̀kẹ̀ ìkẹ̀kẹ̀ ìkẹ̀kẹ̀ iná kì í jó lóko kí mọ̀jàlẹ̀ mọ̀ délé wí afẹ́fẹ́ oko bá mi gbé ẹrù wá ẹrù ẹrù kábọ̀ ọmọdé ló pèsè kankan fún ẹ mo ní ìyó tó àlejò ẹ gbà báyìí ó ní ó ní tó fẹ́ràn jù ló fún ẹ òun rèé. ní gbé ọdẹ. àṣẹ. tọmọtọmọ bẹ́ẹ̀ ni ikú ò ní pa tọmọtọmọ àrùn ò ní gbèdè tọmọtọmọ àṣẹ kí. ẹrù. tíṣẹ́ ikú mọ̀ bẹ́ ọ́. ẹrù. akẹ́kọ̀ọ́ ètò tí ń jà pòrò. ṣiṣẹ́ ju bá a ṣe rán. ṣáàdùn ní dábì lóhùn o. ọkùnrin ogun. àròjọ ń sọ lókun. ẹrù ẹrù ẹrù. tíná bá ró mi á gbàgbé ilé tó fẹ́ jó tẹ́tù bá ró mi á gbàgbé ariwo tó fẹ́ pa ó tu ẹ bẹ́ẹ̀ yẹn o rántí o ikú kì í jẹun ẹni kó pa ni o ọmọdé ti fún ẹ lóúnjẹ àrùn kì sì jẹun ẹni kó ṣe ni àdéhùn ló ṣe pàtàkì. àlékún ètò bá a ṣe rà. tí mo bẹ̀rẹ̀ ayé rẹ mi ò ní fẹ̀yìntì sunkún rẹ o mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ mo mà ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ mi ò ní fẹ̀yìntì sunkún rẹ o mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ ọkàn mi mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ mi ò ní fẹ̀yìntì sunkún rẹ̀ o mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ọkọ mi olówó orí mi ọmọ làbákẹ́ àdè bí kú ṣe ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ nínú ìlú yìí ìwọ ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá ní kó kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ọ̀kọ̀ọ̀kan báyìí lọmọ wọ̀ ń yọ ọkọ mi ọmọ làbákẹ́ ọmọ pákó rẹ́fọ̀n òkè mẹ́fọ̀n ṣiro ọmọ eléṣù ọjà ọmọ agidimágbá ládùn ọmọ àsìkòrìnlá gbáwé orí rẹ tèmi ni. mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ ọkàn mi mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ mi ò ní fẹ̀yìntì sunkún rẹ o mo ti mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ ọkàn mi. irú àláwọ̀ ọmọ láì. pé ọmọbìnrin lu yìí a yẹlẹ o tí o dẹ̀ sí èrò bẹ́ẹ̀ tẹ́niyẹn tó wá ń ṣerú àwọn ìpínlẹ̀ alábàá a a. olúwo ẹ káàárọ̀ ẹ má bínú pé mo dá orun mọ́ yín lójú ẹjọ́ aláǹkan ni mo láǹsìn tó ṣẹ̀rù bà mí gan so ẹjọ́ tẹ́ ẹ bá ti jí ẹjọ́ palace ní kẹ́ máa bọ̀ kí ni àti ń sọ. mo kì í ṣe ń tà lè sọ lórí fóònù ẹjọ́ torí ọlọ́run ọ̀dà máa máa retí Every ṣiṣẹ́ jù bá a ṣe rán ọkùnrin ogun. Dámì sí o, pa mí mọ́ o. Dámì sí o, pa mí mọ́ o. Kẹ́rù máma. aláyé ò ń ṣàlà lásán, àlá tó ní ìtumọ̀ gidi ni ìyẹn ni mo ṣe ní pé kì í ṣọ̀rọ̀ orí fún pé kẹwàá kẹmi àti ń jọ sọ abẹ́yìn ò rí pé kì í ṣàlà lásán. kò ń ṣàlà lásán lóòótọ́ kábíyèsí. àmọ́ kò lè tó bẹ́ẹ̀ ṣe rò ó kò lè. nǹkan kan ni mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà tẹ rí ẹni tó gbọ́mọ dání tàbí tẹ ló bímọ lójú àlá yẹn ǹjẹ́ ẹ rí ẹ̀rù kó wá. ibi tí mo ti bá ní problem gangan ni ẹ̀rù wà ó bí ọmọ yẹn ni ẹ dẹ̀ ń kí ọmọ lóríkì. kábíyèsí ẹ fọkàn yín balẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tí ò tó ń tà ń yá dàtí aláyẹn túmọ̀ sí wípé ẹnìkan fẹ́ bímọ obìnrin tàbí kó ti bí ẹ̀rù dẹ̀ ti pa ọmọ yẹn ó ti pa ni. ìtumọ̀ alátìmọ̀ aláníyẹ. aláníyẹ ẹ fọkàn yín balẹ̀. ìgbà mélòó ni kó arúgbó kù ọ̀la báyìí àwa awo máa ṣara wa jọ alẹ́ ẹ̀rù padà sínú afẹ́fẹ́ kó máa jẹ́ ayẹ̀ tó ló ti pọ́nú kan. Hmm. ìyẹn ni pé ẹni tó bá fẹ́ bímọ obìnrin ó lè máa bí. ó lè máa bí. ẹ̀yin àwa wà lórí tẹ̀yìn. kọrin kése. kò ní jẹ́ lọ́dún méjìdínlógún mọ́. ẹ̀fọ́n bá bá rẹ̀ kábíyèsí. bàbá ti yanjú. olùwọ̀ ẹ má ti lọ. kí ló dé. ẹ má lọ ẹ má lọ wọ kábíyèsí kí n tún dúró kábíyèsí bẹ́ẹ̀ tí ń rí apẹ́ <laughs> fúnra wa. <laughs> dẹ̀dẹ̀ ló kọ́lé tán tó ń yọjú ẹ sódò ìdóró adípáfọ́ yípolú tí ń sọmọ kọ́ṣẹ́ fún àgbọ̀mìrègùn ọ̀yípolú wọn mọ́dídá wọn ọ̀yípolú wọn mo ti tẹ ilẹ̀ ọ̀yípolú wọn mo kurukuru ẹbọ níhà tó bá ṣomi lẹ bí ṣòro nílẹ̀ yìí ni àwa ò mọ̀ kan ẹ̀yin ò ṣòro ṣòro ẹ wá bọ̀ wá tọrọ yìí ṣe ẹ̀yin ò ṣòro ṣòro àjàlọ àrùngbè lábẹ́fẹ̀ yìí ṣe ẹ̀yin òṣòro ṣòro ẹ wọ́n bá wà tọrọ yìí ṣe ẹ̀yin òṣòro ṣòro. eléke àjọyọ̀ lórí èdè ọlọ́mọdé o ọmọ àwẹ̀lẹ́ wọ́n pè ọ́ bí ológun ẹrú wọ́n pè ọ́ bí ẹlẹ́gbẹ̀rún ìwọ̀fà tí bá ti ń pè é kọ́ni rẹ máa dìde lábẹ́ aṣọ ọlọ́mọdé o. bá a bá rebi àádánilógún ọdún bí a bá ń ràjò àádánilọ́gbọ̀n oṣù bọ́kọ́ bá roko á padà bọ̀ wálé bí ládùúgbò bá rodò á padà bọ̀ ẹrù ẹrù ẹrù lábàájí ọmọ àwẹ̀lé okú ogun àjàyè o ti wá ṣetán báyìí o wá fìdá lélẹ̀ kó wá fìdá ogun kọ́. àdàbà ògèdè bíi pẹ́yẹ ní ìgbọ́ ẹyẹ lè gbọ́ àwọn títí rí ló ti rí fìdáwó kọ́ a ní fìdáwó rọ̀ ó tiẹ̀ lẹ́bi nítorí pé wọ́n kọ́ ló gbéṣẹ́ fún mi. àwọn ńdọ́kí ni gbogbo eléyìí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ni pé kí ni ọ̀rọ̀ ni nítorí pé lẹ́yìn làálàá kòókòó tí ọmọ ènìyàn bá ṣe á lọ sí mí nì tí èèyàn bá sì bẹ̀rẹ̀ iṣẹ́ ó ń parí ẹ̀ ni o ti parí iṣẹ́ tí gbogbo ọmọ awo gbé fún ọ padà lọ ṣáájú ilé ọ̀run kò lọ sí ìsinmi àsìkò yìí ó ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kí n padà ṣáájú ilé ọ̀run àbí ìgbà tó lo nǹkan tó fẹ́ tán tí mi ò dára ayé tí mi ò dérú ọ̀run àbí ní ìwọ àdìsá ó wà padà sínú afẹ́fẹ́ nù nítorí pé òkú ọ̀run kì í bára ayé lòjọ́ jẹ́kẹ́ àwọn ará ayé rẹ̀ ìwọ lòkú ọ̀run padà sọ́run kó o máa lọ ṣe ètò kù ní gbèsè ayé ẹnu afẹ́fẹ́ afẹ́fẹ́ wò èmi àtafẹ́fẹ́ jọ ríra lójoojúmọ́ ni kò sí àyè lọ́dún afẹ́fẹ́ tí mo lè jókòó sí bó bá kàrá gidá àdìsá bá dúró ní góńgó mú ẹ gbọ́ mi gbọ́ mi tí o bá fẹ́ kọ̀dí nínú yọ kò síbi tí mò ń lọ iṣẹ́ tí ẹ̀yin awo gbé fún mi lè ti tán àmọ́ iṣẹ́ tí èmi ní tèmi fẹ́ ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ má pàdé dé èèyàn yín tí ò bá jáwọ́ nínú gbogbo rádà àdá tó sọ yìí máa pa ìdí ọ̀rẹ́ dà máa ń ná gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. tí tó kéré lórí yóò bá tiẹ̀ máa yọ kí ló ṣe èyí tó dàgbà tí ò lo làákàyè. Àdìsá, mo ta ìjọsán kọ́.

Àdìsá padà. Ṣètí omi ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan ní tó lóhùn. Ẹ̀rù. Ṣiṣẹ́ ìkùn. akẹ́kọ̀ọ́ ètò tí ń jà kóró ráyìnráyìn. mo jíṣẹ́ jẹ́ bá ṣe gbọ́dọ̀ máa rán ilé tí n tẹ́bi campaign fáwọn èèyàn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà. <laughs> Eh, so màá máa retí ẹ lálẹ́ kí n tó sùn. ẹ eh, màá dọ́dọ̀ yín náà ìrọ̀lẹ́ ni sà tábàrọ̀ là sà. a máa jí kúrò ní ìlú so jẹ́ kó jẹ́ alẹ́ òkè sà. ẹ ẹ ló fún mi sà. alága. lọ́wọ́ sà kẹ́lí safe too sà. ẹ ẹ supervisor àbí. baba kábíyèsí. mo fẹ́ sáré ní supervisor. kábíyèsí kábíyèsí o. ṣùwárí bí ọlọ́run ṣe máa ń rínú nìyẹn o eh, mo ní lọ́kàn pé tí n bá ti lọ bí tí mo lọ ẹ̀ tí mo dé màá ní kí àwọn boys kan mọ bó ṣe máa pè wá fún mi pé mo fẹ́ bá ẹ sọ nǹkan kan but thank God pé o ti fẹ́ sáré ẹ̀rìn wá báyìí eh, mo dẹ̀ mọ̀ pé ọmọ wò já wò já o understand gidi kéèyàn tó jẹ́ supervisor odindi hòtẹ́ẹ̀lì ńlá báyìí òun láti jẹ́ ẹni tó understand ẹni kábíyèsí. ọmọ gẹ́ẹ̀ tó sáàfù mi nígbà tí mò ń ṣe meeting pẹ̀lú chairman lẹ́ǹkan yẹn. bọ́sẹ̀ nìyẹn kábíyèsí. ok bọ́sẹ̀ lórúkọ ẹ̀ orúkọ ẹ̀kọ́ ló ti ẹ̀ important mi ò mọ̀ bóyá ó lákèésí ó notice pé ọmọ yẹn ó gbàgbé nǹkan kan sẹ́yìn. kábíyèsí o <laughs> kábíyèsí o mo mọ̀ kó máa yí ẹ̀ mú ẹ̀ sẹ́yìn ó gbàgbé nǹkan kan sẹ́yìn ó dẹ̀ yẹ kí ọba tu o ọba fẹ́ mọ̀ tó wà nínú ẹ̀ wá wá wá lálẹ́ ìkọ̀kọ̀ ni o òun ló gbọ́dọ̀ sùn tì mí èlò ló máa ná mi bíìlì mi ni kò kò sọ. ẹ kábíyèsí o ti ṣeé ṣe. supervisor o ti ṣeé ṣe pátápátá fún o sọ pé ó ṣeé ṣe twenty k. kábíyèsí ẹ máa ṣe kábíyèsí ẹ máa ṣe tí o bá wá jẹ́ kó pọ́sì tó sùn pẹ̀lú mi mọ́jú máa tọ́jú ẹ o tó bá tiẹ̀ mi eré ìṣègùn mo lè fẹ́ inú <laughs> ọba máa ń pàṣẹ ni ọba ìdábà. kábíyèsí eh? ẹ ṣe bẹ́ẹ̀ fẹ́ jáde nísìnyí. Eh, yes kò lè ju thirty minutes lọ́tún máa fẹ́ padà dé o. tẹ̀ padé ká wá bá yín nínú rúùmù fúnra rẹ̀. irọ́ o èmi ni mo sọ bẹ́ẹ̀. wàá ti yanjú gbogbo rẹ̀ sòkò kan wọlé ni. mi ò níṣẹ́ méjì tí mò ń ṣe àṣẹ tí n bá dẹ̀ pa ń bì báyìí ni. <laughs> ẹ fún pé tíyẹn wá ti wá bọ́ sí i another twenty thousand jẹ́ forty. Ah! kábíyèsí bá tèmi jẹ́ kábíyèsí bá tèmi. jẹ́ kí n máa bẹ́ẹ̀ wàá gbádùn mi. àbẹ́nìkan ń fẹ́ nínú yín. kò sọmọ olúwa ẹ̀ kò sọmọ olúwa ẹ̀. kó gbàgbé nǹkan kan sẹ́yìn ó dẹ̀ yẹ kó bá tu. bẹ́ẹ̀ <laughs> kábíyèsí ọ̀rẹ́ kábíyèsí ọ̀rẹ́ kábíyèsí ọ̀rẹ́. sẹ̀ àpàkúṣẹ́. ẹ ṣe o mo ní jásẹ pé kò yọjú sáwọn lókè. kí yọjú sáwọn. ẹ o wá mi pẹ̀lẹ́ bọ̀ mí lọ́wọ́ á dà fún ẹ wàá ṣe oríire ó lè tó wàá ṣe yìí ó tiẹ̀ ti ṣe oríire ọ̀rẹ́dì kò ní jábọ́ mọ́ ẹ lọ́wọ́ lágbára lọ́dọ̀ Ọlọ́run ó lọ sí ipò àgbà báyìí ò ní padà tún dọmọdé. àmín Jésù àmín Jésù. ẹ o ti di olórí. olórí. bẹ́ẹ̀ni ṣègbè orí kábíyèsí ńgbà kan wọlé lẹ́ẹ̀kan kí náà wọlé sí wọ́n pè mí ọ̀rọ̀ ẹ lọ bàbá mi sọ o kábíyèsí ní àwọn láìkí ẹ wípé àwọn fẹ́ fi ẹ ṣe olórí kékeré n wá wò pé irú oríire wo lọmọ ìgbé wá sí ilé ayé yìí òbí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bàbá mi sọ ó dàbí ìgbà tí pé kí n yíra padà kí n dóbìnrin. sọ ọmọ ọdún mélòó ni mí ó kábíyèsí ah èlò lára mi àti wípé ọdún mélòó ni mo ṣì lò gan ní ayé. Obi, obi, obi, ọba ló dáa jù tó gbọ́ tó máa sọ pé orí adé jìnrìn jìnrìn ẹlẹ́kẹ̀. ẹrù tó rú gan ojú kábíyèsí lọ gbàgbé gbogbo òṣì yẹn tó ti yé àti pé àwọn ọmọ ọ̀sìn ìrọ̀rùn yìí máa ń sú mi o wá kí ló tó fi máa ń tẹ́kọ̀ ibi tó bá yẹ kẹ́ fi rí lọ́wọ́ ẹ̀ máa fi ń tẹ̀lé ni. àti pé tó tẹ̀ wá sọ pé olú adé dìrìndì ṣé èmi ni kábíyèsí wá yé mú ni àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a jọ ń ṣiṣẹ́ wọn wà ń bẹ̀ ṣé èmi èmi ọmọdún mélòó gan ni mí gan fúnra mi. fi iye tó lò ó lẹ̀ sórí ipò àgbà tó ń lọ gangan ni kí wọ́n dì mú tó bá lè di olórí nísìnyí ṣọwọ́ kí gbogbo olúwa máa dọ̀bálẹ̀ fún ẹni ẹni tó kọ́ bí tó bá rí ẹ á dọ̀bálẹ̀ fún ẹ gẹ́gẹ́ bíi pé olórí o. mo bí bí wá ń bí àti lásán àwa fẹ́ rúbitọ́ gẹ̀. bọ́lẹ̀ òbí yìí jẹ́ kí n kọ̀ ọ́ torí tó bá lè dùn bọ́ tó gbóló gbogbo olúwa gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ fún ẹni bọ́ọ̀ jẹ́ kí n àti ẹ lọ sọ̀rọ̀. ẹ ṣáà ti ṣe ìkọ́ tẹ́fẹ́ ṣe tán sí i. pé ẹ̀sà ti ṣe tẹ́ fẹ́ ṣe tán èmi láìkẹ́ ni èmi ò èmi ò nígbà tí mi ò ṣe àwọn sẹ́ẹ̀tì àwọn ọmọ kéékèèké tó máa ń tàn yìí jẹ́ pé tó bá ti rí nǹkan tó wá tán máa èmi ò wá ẹni tí nìkan láìkẹ́ nítorí bó ṣe ṣe pọ́ńpọ́ tó lè gbàgbé nǹkan kan sọ̀rọ̀ ẹ̀yìn ni mo kàn ní kí n túwò ilé tí ó ọ̀kẹ́. ẹ̀yin dẹ́ gbàgbé mi o. gbàgbé tí wọn náà bá ṣe mílẹ̀ tó bá rò pé o fẹ́ kí fẹ́ kábíyèsí àgbègbè àgbàlagbà kan no problem but tó bá sọ pé ká máa continue kò sí ní tí mi lè ṣe fún ẹ. but mi tiẹ̀ lè yẹ́bà jẹ́ kẹ́ gbàgbé mi torí pé kí ni ẹ máa máa rí mi lóòrèkóòrè nígbà gbogbo lọ́jọ́kọ́jọ́ tí yín ni màá máa ṣe. can you imagine ẹ wo àwọn powerful lines ọmọ ẹ sọ lórí ẹ pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá pè ní tó sọ lóòótọ́ ló ṣe wàá wá gbádùn ẹ tí bá ti gbádùn ẹ délẹ́kùn kan kò sí tọ́ba ò lè ṣe o mo lè fẹ́ kò sẹ́ni tó máa gbé èèyàn tó lè everything ó ti yẹ àmì ẹni táìmù. ọba Adélékè ṣe rántí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí Ifá sọ fún ẹ ní ọdún méjìdínlógún sẹ́yìn eighteen years ago ó ti wá sí ìmúṣẹ o torí pé o máa kú. má jẹ́ kí n kú. ọ̀pọ̀ adéṣèwà. ǹjẹ́ o rántí adéṣèwà. mo rántí rẹ̀ àdámú mọ́. èmi adéṣèwà náà rè. mo ti dé láti wá ní ẹ lára ṣùgbọ́n àmọ̀ràn kan ṣoṣo tí mo ní fún ẹ òun ni pé kó lọ sí ìgbàgede kó lọ sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ fún gbogbo ìlú kó lè mọ̀ pé ẹranko lásán tó fi àwòyàn búra yẹn kábíyèsí ẹ báwo ni ṣé ó ṣe dáadáa ṣe é gbádùn dáadáa because ọmọ yẹn ọmọ dáadáa kan báyìí ni o. àtúndì ẹlẹ́dàá kò try <laughs> kódà torí kò try yẹn gan ló mi débi lẹ́nu. Ah, báwo ni kábíyèsí ṣé ẹ di ìrísí. no no no mi ò ní dì mí èyí tó gbé fún mi gan mi ò tí ì jẹ débi kankan mo ṣe ń gbádùn <laughs> ẹ lọ́wọ́lọ́wọ́. anyway ṣùgbọ́n pé mi ò gbọ́dọ̀ ṣe kankan lẹ́yìn bẹ́ẹ̀ òun náà ni mo wá rí ah. mo wá ní ìwọ ló lè bá mi pè jáde gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ pé kábíyèsí máa ta orí adé fẹ́. láti ìjọ yẹn tí o ti di pé ẹ ti jọ lọ ẹ àárín kó wá síbi iṣẹ́ mọ́ èmi tí ẹ ti conclude nínú pé bóyá ẹ ti set up pé ó ti wà well established ni ó jẹ́ kí a rí. ìrònú ẹ̀yẹn ò dáa báwo ló ṣe máa rò pé mo kàn máa lọ set ọmọ kan up lọ́mọ tí mo kàn rí níjọ́ kan tí mo gbé lóòótẹ́ àmẹ́lù gbọ́ngàn tó tún wá jẹ́ bíi bàbá ìyàwó ṣe mọ̀ kí mi ò gbọ́dọ̀ kó yún ẹ̀ kéré náà mi ò lè fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ kí n má kárí àlọ́ yóò mú ní lọ́kàn láti ṣe but nígbà tó wá ní kò wá bí ṣe mú ẹ ní problem. torí bẹ́ẹ̀ ṣe ṣe níjọ yẹn ló yẹ kí n lò bẹ́ẹ̀ kùtì. ìwọ náà tó ṣe máa help me sórí lórí iṣu ilé mi máa tọ́jú ẹ tán o ó eh. gbọ́dọ̀ bá mi wá lọ́nà kan náà at least nígbà tó wá gbaṣẹ́ mi ó sá máa ka application máa ka address ilé wọn sí. ẹ bá mi rà ah, kí ló ṣe é mo dẹ̀ mọ̀ pé èèyàn kan ló máa mú wa àbí eh, eh, báwo. Eh, kábíyèsí ṣe mo kọ́kọ́ fẹ́ sọ pé bóyá mo máa lè tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí mo mọ̀ ọba máa tọ́jú kò ní lè mọ́ kò ní lè mọ́ ó débi true kan nínú àwọn ọ̀rẹ́ wa tó ti ẹ fọkànbalẹ̀ mo ń bọ̀ kábíyèsí. jọ torí Ọlọ́run mo forí adé bẹ ìwọ ni mo dóde. ó yé mi mo ń bọ̀. bánkì ọ. orí ti ìlú ajé là abẹ́ àwọn ẹ̀sán pé wọ́n béèrè ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ mí ni. bẹ́ẹ̀ ni kábíyèsí ọmọ ọ̀la jílà lèmi náà. ọmọ ajílà ni wọ́n. bẹ́ẹ̀ ni kábíyèsí. níta ni bàbá ẹ̀ lájílà. olúwo fáyín ni. ọmọ awódélé ni ẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí. olúwo fámi. bẹ́ẹ̀ ni. ìwọ ló bí bọ́sẹ̀ tí mo torí ẹ̀ débì. bẹ́ẹ̀ ni ọmọ yín náà ni kábíyèsí. má bínú jọ mo lo bí bọ́sẹ̀ sí lọ́nà. ìlú ajílà náà ni. ìlú ajílà ló bí bọ́sẹ̀ sí ní nǹkan bí ọdún méjìdínlógún sẹ́yìn. Ah! báwo lẹ ṣe wá dèrò ìlú. gẹ́rẹ́ ta àbí náà ni àgbékúrò mẹ́ ẹsẹ̀ kan ló fi rìn dèrò yìí. ní ìtò túmọ̀ sí wípé ọmọ ìlú ajílà bọ́sẹ̀ ń ṣe ìbẹ̀lẹ̀ dẹ̀ bí sí. àdúpẹ́ lọ́dọ̀ Elédùmarè ẹ̀ẹ́ pẹ̀lẹ́ lòókù tọ́jú bọ́sẹ̀ náà ó sọ̀rọ̀ náà kọ́ ṣé mo lè rí. láti bí ọjọ́ mẹ́ta lèmi náà ti ń wà ibi iṣẹ́ ló dágbére fún mi mi ò tí ì rédè sí i bí mo tẹ̀ ṣe wọ́n gẹ̀ẹ́gẹ́ mo wọ́n ti bá mi rí bọ́sẹ̀ ni. so bọ́sẹ̀ ò sí lé láti ibi ijọ́ mélòó kan wálẹ̀. Ah! bẹ́ẹ̀ náà ẹ̀ ṣe dáadáa ẹ̀ ṣe dáadáa tó mi gbọ́dọ̀ pàwọ́ fún yín ẹ̀yin ni ẹ ṣe àfẹ́rẹ́ fáyán ẹ̀yin náà lọ tún wá ṣe àlùkò fàdíyẹ ẹ̀ ṣe mí ẹ̀ ń gbà mí kó yẹ kó yàtọ̀ wọ yín lómi ti máa wá tẹ̀ ìmọ̀ ọ̀hún ní lẹ́nu kó dà. kábíyèsí olúwo ẹni tí olódùmarè bínú sí jù láyé òun ẹni tó lajú ẹ̀lẹ́ títí ẹ bàjẹ́ lójú ẹ̀ ní ìgbà tí iná ọmọ fẹ́ jó mi lèmi náà dàbí ọgbọ́n kò ní ṣe jẹ́ mi. ìtajù ni dábì lóhùn o. mo ti ń bọ̀ dáadé. Ah! àròjọ ń so lókun. èmi ni ẹrù dé ẹrù débi ṣe ẹrù ẹrù. tíná bá rómi á gbàgbé ilé tó fẹ́ jó tẹ́tù bá rómi á ariwo tó fẹ́ pa ó tu ẹ bẹ́ẹ̀ yẹn o rántí o ikú kì í jẹun ẹni kó pa ni o ọmọdé ti fún ẹ lóúnjẹ àrùn kì í sì jẹun ẹni kó ṣe ni àdéhùn ló ṣe pàtàkì. ṣùgbọ́n lódùmarè má fi ná ọmọ jù wá. ó dà jẹ́ ká wá gbà kó ti wá wáyé báyìí ọmọ yẹn ń fẹ́ pa mí gan ni o in fact má parọ́ fún yín o ti dúró lọ́rùn mi báwo fẹ́ pa mí kí lọ́nà àbáyọ jọ torí ọlọ́run. kàbíyèsí ó ti bọ́ hmm? Hmm. kò sọ́nà àbáyọ kankan ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ó ní mo ti ṣàlàyé fún yín yẹn tẹ bá ti lè ṣe bẹ́ẹ̀. ẹgbẹ́ bóyá ẹni nǹkan tí mò ń sọ òye yín o n tó mọ̀ yín sọ tẹ́ ẹ̀ sọ fún mi sẹ́ni pé kí odindi ọba kí n bọ́ síta gbangba kí gbogbo aráàlú ẹ̀ kọ́ pélébé lórí kí máa máa kà á olúwo. mo hmm. lò ti bọ́ ẹ̀yin ò mọ̀ pé tá lọ bá lọ àbọ̀ àbọ̀ ni ṣe bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mi ṣe wà bẹ́ẹ̀ mi ṣe wà ni mo wà yìí lápáǹdẹ̀dẹ̀ lókọ́létà tó ń yọjú ẹ sódò ìdóró adífáfọ́ yípolú tí ń sọmọ kọ́ṣẹ́ fáàgbọ́mìrègùn ọ̀yípolú wọn mọ́dídá ọwọ́ ọ̀yípolú wọn mo ti tẹ ilẹ̀ ọ̀yípolú wọn mo kùrùkùrù ẹbọ níhà tó bá ń ṣomi lọ bí ìṣòro nílẹ̀ yìí ni àwa ò mọ̀ kan ẹ̀yin ò ṣòro ṣòro ẹ wá bá wa tọrọ yìí ṣe ẹ̀yin ò ṣòro ṣòro àjàlọ àrùngbè láfẹ́fẹ́ yìí ṣe ẹ̀yin òṣòro ṣòro ẹ wá bá wà tọrọ yìí ṣe ẹ̀yin òṣòro ṣòro. eléke àjọyọ̀ lórí odò ọlọ́bànjí ọmọ àwẹ̀lẹ́ wọ́n pè ọ́ bí ológun ẹrú wọ́n pè ọ́ bí ẹlẹ́gbẹ̀rún ìwọ̀fà tí n bá ti ń pè é kọ́ni rẹ máa dìde lábẹ́ aṣọ ọlọ́bànjí o. bá a bá rebi àádánilógún ọdún bí a bá ń ràjò àádánilọ́gbọ̀n oṣù bọ́kọ́ bá roko á padà bọ̀ wálé bí ládùúgbò bá rodò á padà bọ̀ ẹrù ẹrù ẹrù lábàǹjí ọmọ àwẹ̀lé okun ogun àjàyè ó sì wá ṣetán báyìí o wá fi dà lélẹ̀ kó wá fi ogun kọ́. àdàbà ń pò gèdè gbígbẹ́ yẹn gbọ́ ẹyẹ lè gbọ́ àkàntì tìrì ló ti rí fìdáwó kọ́ a ní fìdáwó rọ̀ ó tiẹ̀ lẹ́bi nítorí pé wọ́n kọ́ ló gbéṣẹ́ fún mi. awo ń gbọ́ kí ni gbogbo eléyìí tẹ́lẹ̀ yìí. ọ̀rọ̀ ni. pé kí ni. ọ̀rọ̀ ni nítorí pé lẹ́yìn làálàá kòókòó tí ọmọ ènìyàn bá ṣe á lọ sí mí nì tí èèyàn bá sì bẹ̀rẹ̀ iṣẹ́ ó ń parí ẹ̀ ni ó ti parí iṣẹ́ tí gbogbo ọmọ àwọn gbé fún ọ padà lọ ṣáájú ilé ọ̀run kò lọ sí ìsinmi ooo àsìkò yìí òun ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kí n padà ṣáájú ilé ọ̀run àbí ìgbà tó lo nǹkan tó fẹ́ tó tí mi ò dára ayé tí mi ò dérú ọ̀run àbí ní ìwọ àdìsá ó wà padà sínú afẹ́fẹ́ nù nítorí pé òkú ọ̀run kì í bára ayé rojọ́ dẹ́gẹ́ àwọn ará ayé rè ìwọ lòkú ọ̀run padà sọ́run kó o máa lọ ṣe èyí níbi ti ayé ẹnu afẹ́fẹ́ afẹ́fẹ́ wo èmi àtafẹ́fẹ́ jọ ríra lójoojúmọ́ ni kò sí àyè lọ́dún afẹ́fẹ́ tí mo lè jókòó sí bó bá kàrá gidá àdìsá bá dúró ní góńgó mú ẹ gbọ́ mi gbọ́ mi tí o bá fẹ́ kọ̀dí nínú yọ kò síbi tí mò ń lọ iṣẹ́ tí ẹ̀yin awo gbé fún mi lè ti tán àmọ́ iṣẹ́ tí èmi ní tèmi fẹ́ ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ má pàdé de èèyàn yín lọ́wọ́ tí o bá jáwọ́ nínú gbogbo rádà àdá tó sọ máa pa ìdí ọ̀rẹ́ dà máa ná gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. tó kéré ló ní òbá tiẹ̀ máa tán kí ló ṣe èyí tó dàgbà tí ò lo làákàyè. Àdìsá ohun tá a jọ

ń ṣe pátápátá ló látúbọ̀tán àtúbọ̀tán ti wà nìyẹn ẹ gbà bẹ́ẹ̀ tó bá dayé àtúnwá ó ṣeé ṣe ká àìjẹ́ bẹ́ẹ̀. mo ti pè ẹ́ lẹ́ẹ̀kan o ò gbé fóònù yes ẹ ọ̀rọ̀ bọ́sẹ̀ ni mo fẹ́ bi ẹ́ léèrè báwo ni bolúbá mi rí sí kí lẹ gbọ́ nípa ẹ̀ máa fún yín lówó ẹ ẹ̀ tí ì rí náà ṣe mi ò há báyìí kí ló dé tọmọ yín ṣe léè fún mi kí ló dé tọmọ yín ṣe léè fún mi tí ọkàn mi tí mi wà ní sinmi rárá tó kàn dọkàn mi rú kí ni mo kóra mi sí báyìí èmi ṣé báyìí ni mo ṣe máa bá kú. bẹ́ẹ̀ ni bó ṣe máa bá kú nìyẹn ohun tí mo lè fi dárí jẹ́ ni pé gbogbo nǹkan tó ṣe fún mi kó lọ sọ fún àwọn ará ìlú láti ìbẹ̀rẹ̀ títí dòpin àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹbí ẹ wọ́n parun ni. Ah, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó máa ṣe báyìí fún mi ọmọ yìí sọ kọ́ndíṣọ̀n mi nà ó. Ah, ó ṣe báyìí sọ́ọ̀ kí n fi orí adé kí n máa lọ fi sọ nǹkan láàrin ìlú ṣùgbọ́n kó máa gbádé lórí mi nìyẹn. Ah, bọ́mọ ẹ má ṣe báyìí fún mi nà ó yéé jẹjọ ọmọ ìlú dẹ dúró torí ọlọ́run ọlọ́run ọdún méjìdínlógún ti pẹ́ jù lójú mi ti gbàgbé mo ti gbàgbé oore pé àṣìrere mi gbàgbé láyé mi ọmọ ẹ má ṣe báyìí. ẹ ṣe ìtọ́pẹ́ ọba adéọlá gẹ́gẹ́ bí ibi tó bá ẹ sọ irú mi ẹ̀yin méjèèjì lẹ̀yẹ lóye lẹ́tọ́ lóye àmọ́ ohun kan pàtàkì ni advice máa fún ẹ báyìí ìwà ẹ ìṣesí ẹ ìsọ̀rọ̀ sí ẹ láàrin ìlú olókun o tó máa fi mú ẹnìkan gbòógì kó wá gorí ìtẹ́ bàbá yìí bó ṣe wá ń lọ yìí tún ìwà ẹ ṣe mọ̀rọ̀ tó máa sọ mọ bó ṣe máa wà láàrin àwùjọ láàrin àwọn èèyàn tí wọn ò fi ní sọ ọ́ di ohun tí wọ́n máa fi ní kí wọ́n já ikú lẹ̀ ọlọ́wọ́ àrùn ẹ̀sìn. ẹ ṣé gan sa ọ̀rọ̀ yín yé mi dáadáa sa ju bíi tẹ́ ò sọ dé ó yé mi ju bẹ́ẹ̀ lọ sa ó dẹ̀ tún clear sí mi sa pé ẹni yìí ẹni ẹ̀yẹ òun làbùkù máa ń wá kiri bẹ́ẹ̀ ni sa nǹkan kan ló wá dá mi lójú o pé orí dádédádé kò ní ṣàìdè. a àdè a tún wà mí sí Prince Adeleke ọmọọba o ò gbọ́ bí àwọn bàbá mi kan láéláé àwọn bàbá mi kan láéláé wọ́n ṣe máa ń dùn wọn láyé ìgbà yẹn. ọba ọ̀nà ṣe lu ẹlù kí n bọ̀. wọ́n á ní ẹ má bá ń dùn nǹkan mi ní ẹnìkan ìgbà yín mi mú dùn ní ẹ má bá ń dùn. yes mo mo mọ̀ mo mọ̀ lẹ́yìn ìgbà tí àwọn afọbajẹ àti àwọn òjòyè tí wọ́n ti sọ pé èmi àti ìkejì mi ló kù ẹnìkan ni wọn àlàdé nǹkan tí mo wá notice rè ṣe mọ̀ mi tọrọ dé dúró sí ó ti di ẹni tó bá mọ̀yàn mi ò ṣe ní connection sí i báwo ló ṣe ń ṣe sáwọn aráàlú lóòótọ́ ìlú ni mo gbé dàgbà right bọ̀ èmi ò close to anybody ẹ̀yin náà ni mo mọ̀ tẹ́ jẹ́ bí ìyá sí mi wọ́n á pé ṣé òun ò ní lo àǹfààní tó níyẹn láti fi chance mi báyìí. ibi tí wò ó ti wá dé mi mọ́ ni lóòótọ́ èkejì ẹ lè mọ gbogbo àwọn afọbajẹ àwọn ìjòyè gbogbo àwọn tó ní nǹkan ṣe pẹ̀lú ká fi ọba jẹ bẹ́ẹ̀ ni àmọ́ ṣe wáyé gbogbo àwọn tó ń mọ̀ yẹn inú ilé kan náà lájọ wà èmi tí wàá jẹ́ ìyá fún wọn nínú ilé yẹn gbogbo nǹkan tí wàá dẹ̀ sọ pátá òun ní abẹ́ ẹ̀gẹ́ ẹ lóòótọ́ òun lè mọ àwọn tó ń fọba jẹ àmọ́ àwa làwa máa sọ ẹni tó máa fi jọba ti fọkùnrin balẹ̀ ṣé ó ní gbogbo ètò ìrìntà yẹn eré ni o ìwọ ti wọlé ṣé wàá fẹ́ gbọ́ ẹ má lọ dọ̀bálẹ̀ fún mi ẹ má dọ̀bálẹ̀ fún mi ẹ má dọ̀bálẹ̀ fún mi. ọkùnrin balẹ̀ kò sí wọlé. díà details yẹn ni mo fẹ́ gbọ́ nítorí ojú ẹ̀ tí mo rí ó fi wọ̀n wípé ìròyìn ayọ̀ ló ní fún. yọ̀ọ̀ ìròyìn ayọ̀ ni látàlọ́wọ́ yẹn gan-an mi ò tiẹ̀ lè sọ pé báyìí ni ọkàn mi ṣe mo wá pé ká ní mo lè share ẹ pẹ̀lú èmi àtẹ̀ntọ́jọ kan náà ni. ṣùgbọ́n last week ni àwọn afọbajẹ àwọn ìjòyè tí wọ́n pe èmi àti deola kejì mi wọ́n ní ìdílé wa ní ọba kan so nǹkan òkèké ó nọ́mà wọ́n gbà kí ló lè ṣẹlẹ̀ mi náà kàn gbé àwọn ìgbésẹ̀ kan wọn láti lọ rí àwọn tí mo mọ̀ pé wọ́n lẹ́nu nínú àwọn olóyè yẹn sàrọ̀ rí ìyálóde mo wá bí wọn léèrè kí náà rò kó máa ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ìyálóde wọ́n jẹ́ kí n mọ̀ pé bóyá kò rújú pé gbogbo nǹkan téèyàn fi ń jẹ ọba ni mo ní ju dí ọlá lọ pé èmi ni wọ́n máa mú àtàná tí mo ti wá kó lọ́dọ̀ wọn fáàmù kọ́rù pa làwọn ti gbà tí mo jí làwọn ah, kíní yìí ó rí ìlò eléyìí ṣàlà ló jẹ́ kí n pè pé òkè mo láti ṣí ẹ pẹ̀lú olórí mi kó náà ti tìmọ̀ kó yẹ ti bẹ̀rẹ̀ sí ní price bíi ṣe máa rin àwọn ọ̀rìn yẹn ó ní mo ní kí n sọ fún yẹn. I'm very happy I'm happy for myself and I'm happy for you. èmi náà ń kọ́ èmi náà máa happy gan-an. <laughs> dear inú mi tún dùn pẹ̀lú nǹkan tí mo gbọ́ ẹ̀. ǹjẹ́ o mọ̀ pé wíwá bí tèmi náà wà bí ìròyìn ayọ̀ ni mo mú wá fún ẹ. lórí agist mi náà. mo lọ sọ́dọ̀ dókítà dókítà sọ fún mi pé mo ti lóyún. o ti lóyún. ah adéwọlé ni mo fẹ́ gbé wọlé. good news ni tó bá wá jóbìnrin ní nǹkan. Hmm, màá sọ ní adébùnmi tàbí kí n sọ ní adéṣẹwà orúkọ mi.

ń sọ ó máa ń sọ̀rọ̀ láwọn ibì kan mo láìkẹ́ mo máa ń sọ̀rọ̀ níbi àwọn kọ̀ọ̀kan wá wò pé bá ah, èrò ilé mi ẹ ṣe mo mi lè máa bá àwọn ágì mi ò kó sùn bọ́tẹ́ yín ní tèmi wá wò pé fàdédé òtún ti báyìí pé mi ni wọ́n mú kí n jọba wá wò pé mo fẹ́ ṣe àwọn àtúnṣe kan because àwọn kan wà tó yẹ pé ní àwọn tó sọ tí ò ti yẹ dáadáa tó yẹ pé ah, ìlú ò ní lajú ìlú ò ní develop tí ọba pọ̀ tí mo láti máa ṣe wá àwọn ọkọ̀ bẹ́ẹ̀. àwọn èèwọ̀ pọ̀ fún ọba tó bá fẹ́ jẹun èèwọ̀ kọ̀ọ̀kan ní sọ. ẹ ó pọ̀ náà ó pọ̀ jù ní mo ti ẹ̀ ń wò pé ìyẹn náà láti wá àtúnṣe sí gàgà ìyẹn ni ọ̀rọ̀ pé ẹni tó bá fẹ́ jọba kò gbọ́dọ̀ tí ì bímọ tàbí tiẹ̀ ti fún ní àwọn bá ńlá bàbá wa ṣe fi lélẹ̀ nìyẹn kó lè rí gan bá bẹ́ẹ̀ torí pé wọn ò fẹ́ kí wọ́n fi ọmọ àlè jọba lọ́jọ́ iwájú nítorí tí ọmọ àlè bá padà jọba ìlú yìí máa túká ni ìdí nìyẹn fi ní pé tó bá máa jọba kó mú àwọn ọkùnrin tí ò tí ì dàgbà tí ò ìfẹ́yàwó òun lè kó jọba tó bá dórí òun ìgbà ló máa ṣe fẹ́yàwó tí ó máa lóyún tó máa bímọ tí ọkàn gbogbo ìwọ́dẹ̀ máa balẹ̀ torí pé kò sẹ́ tó lè kòkìrì lọ báyàwó ọba tó bẹ́ẹ̀ bá ní kankan èèwọ̀ ni. ẹ ẹ ṣe pé èmi náà ò mọ èèwọ̀ yìí o gẹ́gẹ́ bí ọmọọba ọmọọba ó gbé ṣèpò yẹn káàtì wá sọ èdè sí i. bọ́ọ̀tù máa ẹ jẹ́ kí mi àti ẹtí yóò ẹ má bínú ìṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà ni mo lè sọ kí ló wà lọ́pàá mi fún. wọ́n tó sábà rẹ́ nìkan tó wò pé tó fẹ́ jẹ́ fún wọn tó fẹ́ tó fẹ́ sáré wò pé òun lọ́pọlọ tẹ́yìn lẹ́mọ̀ tó ti bímọ síta táwọn àfọwájẹ́ náà mọ̀ àwọn fún ọ̀lọ́ tó tó wà jọba ṣe mọ̀ bó ti jẹ́ lónìí ẹ̀jẹ̀ ọ̀tún ló wà lára pàṣẹ kò sẹ́yìn tó lè péré ọtọ́rìtì ẹ̀. ìwọ alálẹ̀ yìí gan ò ní jẹ́ tá a bá rí ọba tó ṣe ewu ẹ̀ wọn ò nílé lóye àmọ́ dandan ló gbọ́dọ̀ ṣìgbà ó dẹ̀ mọ̀ túmọ̀ yẹn. ohun kú nìyẹn. ikú ni ìyẹn tó wọ́ọ̀sì so ti wéṣ gbogbo nǹkan tó torí ẹ̀ sí yẹn. ọlọ́run jẹ́ káwọn alẹ́ o. ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá àwọn òbí mi ò ní jẹ láyé láyé mi ò lè ṣẹ́yún ah, ah, ah. ṣó ti àgbàgbé mi. ṣẹ́wà ṣẹ́wà ṣẹ́wà ẹ mélòó ni mo pè é. ẹ̀mẹ́ta ni mà. àlá kan ṣoṣo onímọ̀ ńlá láti ìgègè sí òní. mo rí pé nínú àlá yẹn olódìẹ ó ṣẹ́yún ó sì boyún yẹn lọ. ṣẹ́wà mo bẹ̀ ẹ́ jọ tó bá lóyún má ṣe o má ṣẹ́yún o kódà kẹ́ni tó fún ẹ lóyún ò bá gbà bí oyún ẹ wá fún mi máa tọ́ ọmọ náà mi ò ní fojú sunkún ẹ o ṣẹ́wà má ṣẹ́yún o ìkúnlẹ̀ mi rèé o actually mi ò gbàgbé látọjọ́ ṣàlàyé fún mi ọjọ́ kejì lèmi ti pray sí torí mi ò bẹ ọlọ́run kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n try láti understand kí ni mò ń sọ ṣùgbọ́n pé ọ̀rọ̀ ọba lélẹ́yìí tó dẹ̀ tún ní ṣe pẹ̀lú lórí kì í ṣe oyún eléyìí tí mo ní kó iṣẹ́ yìí ló máa pa ẹ̀ èmi ti ṣiṣẹ́ lórí gbogbo yẹn èmi gbogbo fúnra mi ti ń ríwọ nínú olórí yẹn gangan please my dear má jẹ́ kí oyún yìí má kó disturb ẹ láti tó lórí yìí. ọkọ mi ò ṣe jẹ́ ká gba kádàrà kó jẹ́ ká bí oyún yìí náà dájúdájú orí dádídádí á padà dádé. kí n má tàn ẹ́ jẹ kò likely kí òwe tó pa yẹn kó work tí n bá ti miss opportunity ẹ̀ báyìí sí mẹ́lẹ̀ kò lè kàn rán mi mọ́ débi tó máa kàn mẹ́yìn a máa ń pẹ́ lórí ipò ọba kan oyún tó sì máa lẹ́pọ̀ eléyìí ò lè jagun sí ẹ jọ ó lè bá mi yọ. ò ń sọ̀rọ̀ ipò nígbà tí èmi ń sọ̀rọ̀ ẹ̀mí. ṣẹ́wà ṣẹ́wà ṣẹ́wà. ló ṣẹlẹ̀ ẹ̀yin ìlú. ṣé ò sí kí ló dé ṣé ẹ fẹ́ sọ pé ẹ rí i pé ọba ti dé ni ta lọ́ba ọba Adeleke ìwọ Adeleke ẹ ìwọ Adeleke òòrí pọ̀kùnrọ̀ ni ẹ kò yẹ kó máa pè wọ́n lọ́ba ìwọ pọ́n fún gbogbo ìlú láti gorí ìtẹ́ ọba. bẹ́ẹ̀ ni abẹ́ni lórí Adélégé tẹ́tí ẹ̀mí ni kò gbọ́. tó o sì mọ̀ dájú ṣáká pé òfin ìlú wa kò fààyè sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ gorí ọba kó fún ìrọ̀lẹ́ oyún tàbí kó bí ọmọ síbìkan ìwọ òun á purọ́ fún ọ̀rọ̀ ìlú Adélégé wo arábìnrin yìí kó o sọ létí gbogbo àwa yìí pé o ò mọ̀ wọ́n rí rárá. ń gbọ́ ṣe wà ṣé mi ni mo fún ẹ lóyún. ẹ̀yin ìlú bó ṣe halẹ̀ mọ́mọ́ mi nìyẹn o bó ṣe kọ́ ọmọ mi láyà jẹ́ nìyẹn tó fi lọ gbọ́ ọmọ mi pamọ́. kò tiẹ̀ sáyè fún yẹn mọ́ wá gbọ́ o Adélékè o ti ṣeun tẹ́nìkan ò ṣe rí o ti kọ́ gbogbo nínú o nílò sí ráyè mọ́. ẹ wo abẹ́ni lórí gbogbo lè kẹ́wọ́ rẹ̀ gbogbo lè kẹ́wọ́ rẹ̀ lọ́gbà abẹ́ni lórí mo lọ fídíò kù kò bẹ́ẹ̀ rẹ̀ fún kùn bẹ́ẹ̀ ni kò ní lọ ráyè mọ́. ìyàn ogún ọdún gbígbóná lẹ́lẹ́ kò bá má torí àjùmọ̀ra lélẹ́kùn ìyàn ogún ọdún owó owó ajá tó máa sọnù ìkọ̀ bèrè ọdẹ bẹ́ẹ̀ máa ń lè bọ́ọ̀lù mọ́ níṣojú ẹ̀sán ajá tó máa sọnù ìkọ̀ bèrè ọdẹ bẹ́ẹ̀ máa ń lè bọ́ọ̀lù mọ́ níṣojú ẹ̀sán ìyàn ogún ọdún gbóná lẹ́lẹ́ kò bá má torí. ẹ ló ṣe wà. ó ga gan ó ga gan sórí pé ó dáa kí ọkọ àti ìyàwó kí wọn understand ara wọn ṣé you understand. owó tó o pa fún mi lọ́jọ́ tó bínú kúrò ń bí ìgbẹ́yìn wípé orí dádédádé tó bá máa dádé oṣù ọ̀ máa dádé ẹ̀ ni ìjọ jẹ́ mọ̀ pé òótọ́ lòun yẹn at the end of the day mo máa ti dádé ẹ̀ bóyá owó mi bóyá o ọlọ́run nǹkan tí mo wá wò lélẹ̀ ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé um, àwọn nǹkan tó jẹ́ nǹkan ètùtù lóye ni pé ọba tó bá máa jẹ kò gbọdọ̀ tí ì fẹ́yàwó débi tó máa bímọ àfìgbà tó bá wà lórí rẹ̀ wọ́n wò pé kó má dàgbé bóyá olú ló ba ìṣẹ̀ṣe jẹ́ mi ò dẹ̀ for anything even oyún inú ẹ̀ so wọ́n á wò pé ṣó mọ̀ pé ọmọ ìlàwọ̀ òun ni màámi ọmọ ìlú ìlàwọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa ń bì so wọ́n dẹ̀ ní àbúrò wọn kan tó yẹ pé ó wà ní family house wọn bẹ́ẹ̀ ibẹ̀ ló ń gbé wọ́n á wò pé bóyá tó bá ti tó stay kan tó yẹn bá ti fẹ́ máa yọ bóyá kí wọ́n máa lọ gbé bẹ̀ kí mi mọ bá process náà bá lọ tí bá wá jọba yẹn tán ṣùgbọ́n ìgbà yẹn mo ti lé ìkúdà lọ́wọ́ màá kọ́ pé kó adéṣèwà má bọ̀ mi olórí ó tán ló bá tó ṣòwò kí àṣà àdìgbà kò tó yẹ wá lè kó èrè authority mi so àbí kí ló fi o. inú mi ṣẹ̀ṣẹ̀ dùn ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ o ṣé ọkọ mi hmm, ìgbà wo la máa lọ báyìí. yóò yóò ìyẹn sì jẹ́ ká kọ́ ṣe kọ́ wọ́n tí mo kọ́ kọ́ lórí ibi tó fẹ́ máa gbé yẹn òun kémi àti ẹjọ́ lọ meet ẹni yẹn lọ́la ó ti ẹ̀ mọ̀ wọn káwọn náà mọ̀ ẹ́ pé ok tí o fẹ́ máa gbé ń bíbí lé tó bá ti wá mọ̀ wọn àwọn akàn fún táìm díẹ̀ wọn wá ṣe introduction ìjọ introduction gangan ló ṣe máa sọ fún wọn sí ẹ mi ìfẹ́ kó sọ fún wọn sí ẹ mo káwá kàn lọ rí wọn lọ́la ní adé padà mm-hmm. àbí kí ló fẹ́ mm-hmm. ọ̀la la máa lọ ṣùgbọ́n òun lọ́nà ìwé wà bá mi lè ká lọ òkú kan lọ mọ̀ wọ́n ní ó ṣe máa padà sílé lọ́la òkú kan lọ mí tiwọn ìyẹn ẹ̀ka rẹ̀. nígbà wo lọ́nà bí ìwà bàjẹ́ tó báyìí. Adeleke lóò tó fi dúró kí là ń ṣe ń bí báyìí. ṣe wà báwo ló yẹn ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí nígbà tá à ń lọ ibì kan jọ má bínú ṣé ọ̀nà yìí ṣé òun ni máa gbé mọ́tò gbà kọjá èmi ò mọ̀ pé òjò ti ba ọ̀nà yìí jẹ́ tó báyìí mo ṣe dé mo wá dúró mọ́ ọ̀pẹ kí la lè ṣe but thank god ọgbọ́n wa òun fẹ́ jẹ́ olùdènà fún wa ni àwa wà ní jẹ́ kó jẹ́ olùdènà fún wa tí àwọn bá fẹ́ jẹ́ olùdènà fún yàn ọgbọ́n wa ti yàn dá sórí ibi tó ń wá yẹn sìn àwa park mọ́tò sí ibi táwọn lọ nìyẹn lọ́kàn yẹn a kò fẹsẹ̀ rìn kọjá sórí pé àti ní solution sí problem wa ṣé wà. yes dear. n tó ṣẹlẹ̀ yìí òwe ló pa fẹ́mi àti ẹ̀ bóyá o ò mọ̀ ǹjọ́ jẹ́ mọ̀ pé olùdènà ló fẹ́ jẹ́ fún mi lórí ipò ọba tí mo fẹ́ jẹ tó mọ̀ pé mi ò gbọ́dọ̀ fún yàn lóyún tó bá fi lè sọ pé o lóyún kódà tí n bá ti yọ máa ràn mí lóyè mi wá takú olóò máa jẹ́ olùdènà mi anyway sórí nǹkan táwọn náà fẹ́ ṣe é sìn pé tí wọn bá jó olùdènà ọgbọ́n wà tí yàn ń dá ọgbọ́n ti máa dá fún ẹni pé tí wọn bá fẹ́ jó olùdènà tó lóò ní gbọ́ èmi náà ni pé màá kọ́ ti gbèsè ayé tiẹ̀. sweetheart ah, please jọ̀ọ́ torí Ọlọ́run má ṣe báyìí fún mi please mo fìgbà ti sọ̀rọ̀ yìí àti yanjú ẹjọ́ torí Ọlọ́run please. àwẹ̀ àwẹ̀ ṣé tó bá tún ayé ẹ wá wà á tún un ó lè jẹ́ olùdókòwò. èmi ò mọ̀ pé ó le tó gbogbo eléyìí ah! kábíyèsí dájúdájú ẹ ẹ ṣe ètùtù tí fáníkà ẹ ṣe ń jè lò ẹ ò ṣe ẹ ṣe bí fá ti wí hmm, torí bẹ́ẹ̀ bá ti ṣe ni àṣírí yìí ó ti tú tipẹ́. kí n ṣe o aláṣẹ kejì oríṣà. bíbá ilé mi ó ti padà ọ̀kan lọ́hùn lẹ́ ń gbé lọ ẹ torí pé a kì í báyàn débẹ̀ bàbá báyàn débẹ̀ ó léwu. mo mọ bàbá sọ bẹ́ẹ̀. kábíyèsí ẹ sì má gbàgbé ohun tí bàbá sọ. mi ò wá gbé. gbogbo àdúrà tó ní kẹ́ ṣe ní kíkún ẹ bọ́ arú á dòde ọ̀run gúlegúle ẹ má gbàgbé o ẹ sì mọ́ pẹ́ o kábíyèsí. ẹ ra kábíyèsí o ó léwu ni omi gbọ́dọ̀ dúró ni o ẹ mọ́ pẹ́ o kábíyèsí. pé mo mọ̀ pé dí mi gangan ni só ti hàn mo mọ irú iṣẹ́ tí mo ṣe àmọ́ ẹ ṣàánú mi báwo ni mi ò ṣe ní kú ìnira ẹ̀ pọ̀ ọmọ yìí ń dà mí láàmú ju ẹjọ́ ẹjọ́. kábíyèsí ẹ wò mí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà báyìí ni pé kẹ́ ẹ ṣeun tí ṣìkú ọ̀hún ni kẹ́ ẹ ṣeun lójú mùtúmùà kẹ́ ẹ lọ jẹ́wọ́ ẹ ò bá ṣe bẹ́ẹ̀ ah ẹ ò rí ìnira o <clears throat> bẹ́ẹ̀ ni mo sọ ìnira ò tí bẹ̀rẹ̀ ẹ o bẹ́ẹ̀ bá ṣe ìrandíran yín ni ó máa jìyà yìí kódà eégún ìran yín kan ò tún ní ṣẹ́ lórí ìtẹ́ yìí mọ́ hmm? àfi ká ẹ ṣe o bẹ́ẹ̀ gbé májèlé jẹ kọ̀ràn ẹ ò ní kú ẹ o kẹ́ ẹ lọ bẹ́ sómi mu wí ẹ ò yọ ikú ò ní pa yín ẹ jìyà yẹn báyìí ìnira ẹ títí dọjọ́ kú ni àfi ká ẹ ṣe àbámọ̀ wá kẹ́yìn ọ̀rọ̀ mi pé má ṣe o ọmọ èsì sọ olórí dádédádé tí ó bá dádé ó máa dádé lọ́rọ̀ yàn ni àmọ́ wo ọ̀rọ̀ yìí tó jù bẹ́ẹ̀ lọ òun tún nìyí. lè sọ fún mi torí èmi ò ṣe ní kí wọ́n bá mi. láti yọ kí la fẹ́ ṣe. kábíyèsí odò yìí ń tọ́ka sí pé ẹ ti ṣe nǹkan kan tí ò dá sẹ́yìn láti sí lọ fún bí ọdún kan wọ́n máa bí ọmọ obìnrin kan ní ìlú yìí ọmọbìnrin ló bọ̀ á gbẹ̀san tó bá di ọdún méjìdínlógún kábíyèsí àgbèsè. ọmọbìnrin tá a lè yan burúkú tó fẹ́ bí ọmọ burúkú sílùú tó fẹ́ máa ní kábíyèsí lára ẹ ẹ tí kábíyèsí bá wá ṣe ká lóun láti gbẹ̀san lọ́wọ́ wọn. àbọ̀ síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ àbáyọ sì lọ́dọ̀ wa ẹ máa jẹ kí n kú báyìí kí lọ́nà àbáyọ. ẹ jẹ́ ò tí ì rí ọ̀nà àbáyọ báyìí àfi tí wọn ò bá ní bí obìnrin kankan nínú ìlú láàrin ìsìn fún ọdún kan. báwo ni ọ̀rọ̀ yìí ẹ káyèsí ẹ àwọn wọn ní bí ẹ bá gun ọmọ àwọn ẹsẹ ẹsẹ ọgbẹ ìgbà tí ń yọ ẹ tó wa sọ̀rọ̀ kí n ṣe ṣe. ọmọ àbáyọ kan ṣoṣo tó wà ẹ̀wọ̀n fi kárí ọkùnrin kan hmm, ní inú ìlú yìí tó burú tí gbogbo ìlú sì mọ̀ kó burú tó wá kú sójú omi bí kéèyàn kú sójú ọfà àbájọ. Eda, Eda. ẹ mú díẹ̀ sí i. àdé àwọn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ màá mú tán ah, mo lẹ ti rí àgbo tó tó kì báyìí eléyìí fáyìn gan. ṣebí irú yìí tó jẹ́ wípé ẹ máa lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ mi ẹ máa lọ lo ọ̀sẹ̀ kejì lọ́dọ̀ ìyàwó mi àfẹ́rù nǹkan báyẹn mọ́ afẹ́ jẹ́ wípé tẹ bá lọ́jọ́ kan lọ́dọ̀ tèmi èmi sì lè mú ara dúró di kẹ lọ lo ọjọ́ kejì lọ́dọ̀ tòun kẹ tún padà sọ́dọ̀ tèmi ní ọjọ́ kẹta ṣòye yín nítorí ẹ̀ ni gbogbo. tí má gbọ́ yín dáadáa ẹ ò fẹ́ bí mo ṣe ń pín òun yẹn pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ojoojújọ́ hmm. kọ̀ọ̀kan jọ́ kọ̀ọ̀kan lẹ ẹ no problem ṣé bá ti jọ agree láàrin ara yín. kódà kábíyèsí ṣẹ́yìn tí ẹ̀ ń wé yìí tó wà wájú yìí ìyáálé mi jẹ́ kó yé mi pé twenty two thousand naira làwọn fi rà wá láti gbọ́ ọ̀rà because a fẹ́ kó jẹ́ pé gbogbo pé tẹ bá fẹ́ bá wa ṣe yẹn ó ti yé yín a fẹ́ kó jẹ́ pé ẹ máa ní yẹn ó ti rẹ̀ mí o ó ṣe kinní kan o afẹ́kára yín máa ṣe kí ni kó máa ta pọ́npọ́n ní gbogbo ìgbà àfẹ́ ogun ó ti rẹ̀ mí àfẹ́ máa gbọ́ mọ́. ọ̀rọ̀ ẹ ti yé mi ìyẹn túmọ̀ sí pé bí mo ṣe ń ṣe lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ẹ máa ń ṣàlàyé fúnra yín. <laughs> ok n tó ṣẹlẹ̀ rí ṣe wá rí n tẹ́ ẹ expect yẹn ẹ yẹ lórí for now nǹkan tí mo ní kẹ́ lọ ṣe ṣe ti ṣe. a máa ṣe. ẹ máa ṣe yẹn gangan ni problem dókítà jẹ́ kí n mọ̀ pé ẹ̀ tí ì wá kò ní ìdíkà tó lẹ́ bá ti ṣe dókítà bá jẹ́ kí n mọ̀ pé ẹ̀ tí wá ṣe torí pé ẹ̀ ò tí ì wá yẹn mò ń yọ̀ fún yín for now mi ò tí ì lè wá ọ̀dọ̀ ẹnì kankan even kò jẹ́ wọ́n wọ́n náà wà lẹ́ni ká máa lò ọ̀hún tìgbà tẹ́ bá ṣe ni mo ṣe lè ṣe gbogbo ní tẹ̀sán yẹn. Adeleke mo fi pé tí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ kó jẹ́ ká bára wa sọ ará alẹ́ ẹni ló máa mọ̀ lámòdì wíire lọ́rọ̀ tá a máa fi gbogbo ẹnu wọn pé jọ torí Ọlọ́run kí ló fẹ́ kí àwọn aráàlú àti àwọn èèyàn wa kí ló fẹ́ kó máa sọ pàápàá jùlọ àwọn èèyàn sì yín gangan fúnra yín kí ni ẹ fẹ́ kí wọ́n máa sọ nípa wa wọ́n ní àlóyún àbímọ àgbọ̀pá àgbọ̀pọ̀ àgbọ̀n mi tẹ̀ ti fẹ́ tẹ́lẹ̀ bọ̀ wọ́n wò pé bóyá ara tèmi ni nǹkan wà ìyàwó mi tẹ̀ tún ṣe ìfẹ́ yìí nǹkan kí ilẹ̀ fẹ́ kọ́ máa sọ nípa òun náà wọ́n á lóun náà nǹkan kan ṣe mi kábíyèsí ẹ̀ ń fi ìgbádùn tí ẹ fi ń dìtà wá lọ́wọ́. ah so ìgbàgbọ́ ẹ ní pé ìgbádùn tèmi nígbà tí mi ò lẹ́lòmíì tí mò ń lọ bá ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ìlú yìí ó jọ kan àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí mo sọ fún yín jọ́ mo sọ fún yín pé olúwo ló sọ fún mi pé for now ìyàwó mi kankan ò gbọdọ̀ lóyún débi pé ó máa fi mọ́ fúngbà díẹ̀ náà ni ṣùgbọ́n kó má dẹ̀ mọ́ pé bóyá àní lè gbádùn ara wa kẹ́ ẹ lọ ṣe family planning ẹ̀yin méjèèjì sísè ẹjọ́ tó lọ lọ́hùn ṣẹfẹ́ kí lùtùmọ̀ mi lórí ni. ìlú ò tú. ó jọ kan gbogbo wa ni ẹjọ́ for now ẹjọ́ fúngbà díẹ̀ ni ẹ rọ́jú ẹjọ́ but tẹ bá lè lọ ṣe eléyìí o àwọn èèyàn yín náà mọ̀ at least mo mọ̀ pé ẹ̀ tí ì mo fẹ́ yín ní ọmọge èmi náà ò dẹ̀ tí ì bímọ kì í ṣe pé bóyá kẹ́ni ẹ̀ ẹ̀ sọ yẹ má wọ̀rẹ̀ ẹ̀ lọ ṣe ẹ fún mi nígbà díẹ̀ kí lu ìlú òrùn kó lè ẹ kí lẹ lẹ fẹ́ bá mi sọ gbọ̀ngbọ̀n ẹ jẹ́ ká lọ sórí pọ́ìntì gbọ̀ngbọ̀n. ìtafẹ́rẹ́ yín fún náà nìyẹn kábíyèsí olórí ẹgbẹ́jẹ̀dì yín lọ. àwọn náà lọ máa lò nǹkan yín ni nǹkan tẹ́lẹ̀ ní ká ṣe àá tẹ bá ti ṣe tó bá dọ̀la gbogbo tẹ fẹ́ yẹn ó máa work out. ẹ ṣáṣọ ọ̀pẹ wà òkè. ó dààmú ti gbọ́ ó dàbọ̀ yes ma kábíyèsí àmì ni mo bá sọ̀rọ̀ lórí fóònù Oh, béèrè yín. o ò ṣe gbófin fún mi kí n bá wọn you. ìgbà tẹ sọ wípé nǹkan tẹ pè wá fún wa urgent excuse wọn. ìwọ ló anyway tí n bá ti bá yín sọ tí mo fẹ́ bá yín sọ tán ó máa pè wọ́n padà máa bá wọn sọ̀rọ̀. àbọ̀mọ̀ kúrò lánàá ni. <laughs> mo mọ̀. Ah, eh. ah, olórí tó ń kábíyèsí. ṣé o mọ̀ pé kó lórí àgbà tó wọlé mo ti notice pé dọ́ọ̀ kò ṣeré kílódé àbí o ti gbé nǹkan mi ni bóyá o ní good news fún mi lórí yẹn. kábíyèsí ìwọ̀nba pé ọ̀dọ̀ ìyáálé mi lẹ́wà ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá òun ni ò jẹ́ kí ẹ mọ̀ pé mo ṣe parí nǹkan oṣù mi ni. really. ṣùgbọ́n mo mọ̀ pé pẹ̀lú ìgbìyànjú yín lórí mi àtọ́lá ọlọ́run mo mọ̀ pé mi ò lè mú oṣù ìjà tóyún fi máa dúró àmì. ẹ̀yin kọ́ olórí àgbà tó ń ṣàmì. oh oh oh sorry mo ṣàrántí pé ẹ̀yìn kanra mọ́ mi ń jẹta pé kí ni mò ń wá àwọn náà wọ́n ti rálejò wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé àwọn olóyìnbó sọ pé behind every successful man. there must be a woman. dóò ẹ̀yin méjèèjì o mi ò mọ̀ yín kó tó di pé mo jọba ọ̀gá lẹ́yìn ìgbà tí mo di ọba ìlú ìtàn ni ìkan náà àwọn olóyè àtàwọn olú ni wọ́n fún mi ní olórí gbígbé lẹ́yìn ìgbà mo ṣẹ̀ṣẹ̀ wá wọ inú ìlú ṣùṣù mo ṣẹ̀ṣẹ̀ wá mú olórí tòun but àmọ́ ètò ọlọ́run ó lè jẹ́ pé àdúrà kankan nu yín ló ń gbà torí pé ọlọ́run ti kọ́ wá pọ̀ pé ẹ̀yin máa jó lórí torí pé èmi náà máa jọba. ṣé wàá rí crisis kan ló ń ṣẹlẹ̀ nílùú àwọn àtàwọn awó nígbà tó dáfá wá kì mí nílò ṣe mọ̀ pé ìkìlọ̀ yẹn torí pé wá ní nǹkan kan ṣe pẹ̀lú yín òun ló jẹ́ kí n pè é ìkìlọ̀ yẹn ní pé láti ìsìn lọ fún odindi ọdún kan mi ò gbọ́dọ̀ sún oorun ọmọ pẹ̀lú lórí kankan. nígbà tó sọmọ wa ò pé ah kí ló dé àwọn olórí mi èèyàn ni wọ́n wọn kì í ṣe gínà o èmi náà tí mo tún jẹ́ ọba tí mo jẹ́ ẹ̀ bá lé wọn èmi náà ọkùnrin tó pé ni mí mo ti wá lọ́nà àbáyọ. Ọlọ́run ṣe o. nǹkan máa ṣe rèé tó bá ti di àárọ̀ la ẹ lọ rí dókítà kí ẹ ṣe family planning so that a ní enough time láti máa gbádùn ara wa fún ọdún kan yẹn ṣùgbọ́n lẹ́yìn ọdún kan àwa bẹ̀rẹ̀ sí ní sun oorun ọmọ a gbọ́dọ̀ sun oorun ọmọ for now tẹ bá wá sọ pé dọ́dọ̀ àfikà sọ àbí ṣé ọ́nìlù máa túmọ̀ mi lórí ni abẹ́fẹ́ kìlù túmọ̀ mi lórí ni. Mm. ẹ̀yin olóyè kábíyèsí o. kí ni ẹ̀yin rò pé ká ṣe. ẹ̀yin kábíyèsí àwọn olókùn láwọn ò DPO sì ń fárígá ó sọ pé dandan ó dìgbà tóun bá parí ìwádìí kóhun tó fòpò olókùlẹ̀ ẹ sì mọ̀ pé ẹni <laughs> kan ló mọ̀ o ilẹ̀ sí lórí òkú ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí wa ẹni kan ló sì mọ̀ òkú ọ̀fọ̀ làwọn òkú tó ṣẹlẹ̀ yìí ẹ dákun ẹ pé DPO ọmọ yín ni ẹni ó fi àwọn òkú olókùlẹ̀ kó lọ sìnkú wọn yóò sì máa bá àwádìí tó kù lọ. kábíyèsí aláìlúwà mo lòdì sí ohun tó lóyè ọ̀tún sọ. Ah, ah tó bá ti lè sin àwọn òkú yìí exhibit and evidence destroy ni kábíyèsí ẹ jẹ́ kí wọn ọlọ́pàá ṣe gbogbo investigator fẹ́ ṣe kọ́kọ́ gbogbo wọn tó yẹ kọ́kọ́ sátìmọ́lé lórí ọ̀rọ̀ òkú yìí lẹ́yìn yẹn wọ́n sì lè wá fi òkú fọwọ́ olókùú kọ́ ọ̀dẹ̀ sí wọn ah, ẹ báyìí ká kọ́ wọn ọlọ́pàá níṣẹ́ wọ́n mọ̀ iṣẹ́ wọn dájúdájú o kábíyèsí sóhun tó dára ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ṣe ni wọ́n fẹ́ bá àlùjọ́mọ́ yín lórí ni kábíyèsí o ẹ̀jẹ̀ kó wọn kó ṣàwọn kó dá àwọn sátìmọ́lé gbogbo tí ẹ̀yin méjèèjì sọ ni mo gbọ́ dáadáa ṣùgbọ́n mo ti ronú kọjá ibi tẹ́lẹ̀ méjèèjì ronú lọ ṣe mọ̀ pé tídìí bá bàjẹ́ tó nídìí ló máa dà ṣe mọ̀ pé ó léwu ọmọ tí wọ́n ti pa tí wọ́n kàn lọ gbé sínú ibì kan yẹn kò ní nǹkan kan ṣe kò stop àwọn ọlọ́pàá láti máa ṣe investigation anyway àṣẹ ló bá ń pa ọ ọba òkè dábàá ẹ̀rọ olóò méjèèjì ẹ gbéra báyìí ẹ lọ sí police station ẹ lọ bá DPO ẹni mo ní kọ́ release òkú fún àwọn olókù kí wọ́n dẹ̀ máa bá investigation wọn lọ. tọ́pọ̀ làṣẹ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ ṣàforíjì fún mi ìnira ẹ pọ̀ jù ká ní mo mọ̀ pé bọ́rọ̀ mi ṣe máa já sí gbẹ̀ngbẹ̀yìn ni mi ò ní yàmọ̀ ṣe ẹjọ́ gbogbo òru ẹ ṣàforíjì fún mi ìnira ẹ pọ̀ jù. ìlú aṣàforíjì ìlú aṣàforíjì ọ̀dọ̀ kábẹ́sì ìlú aṣàforíjì kábẹ́sì. ọdún ọdún gbóná lẹ́lẹ́ àfòpá má torí àjùmọ̀rọ̀ àlélẹ́kùn ìyàn ogún ọdún ń gbóná lẹ́lẹ́ mo bá má torí àjùmọ̀rọ̀ àlélẹ́kùn ajá tó máa sọnù kì í gbọ́ fèrè ọdẹ bẹ́ẹ̀ pa ò lè bólú mọ́ níṣojú ẹ̀sán ajá tó máa sọnù ìgbọ́ fèrè ọdẹ rẹ wa ò lè borí mọ́ níṣojú ẹ̀sán ìyàn ogún ọdún gbóná lẹ́lẹ́ kò bá má torí àjùmọ̀rọ̀ ayé lẹ́kún ìyàn ogún ọdún gbóná lẹ́lẹ́ kò bá má torí àjùmọ̀rọ̀ ayé lẹ́kún ajá tó máa sọnù ìgbọ́ bèrè ọṣẹ bẹ́ẹ̀ ẹ̀pà ò lè bólú mọ́ níṣojú ẹ̀sán ajá tó máa sọnù ìgbọ́ bèrè ọṣẹ bẹ́ẹ̀ ẹ̀pà ò lè bólú mọ́ níṣojú ẹ̀sán. bá gbìn ló máa ká ọ̀rẹ́ ṣo ti gbọ́ àṣesílẹ̀ làbọ̀ wá bá kì máa yí ṣe rọ́ ẹ̀san ajé kò ní ṣàìpé ìyẹn ti dájú ohun bá ṣe ní kọ̀kọ̀ adójú ayé ohun bá gbìn ló máa ká ọ̀rẹ́ ṣo ti gbọ́ àṣesílẹ̀ làbọ̀ wá bá kì máa yí ṣe rọ́ ẹ̀san ajé kò ní ṣàìpé ìyẹn ti dájú ohun bá ṣe ní kọ̀kọ̀ adójú ayé ohun bá gbìn ló máa ká ọ̀rẹ́ ṣo ti gbọ́ àṣesílẹ̀ làbọ̀ wá bá kì máa yí ṣe rọ́ ẹ̀san ajé kò ní ṣàìpé ìyẹn ti dájú ajá tó máa sọnù.